الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وقد يكون الله وبعد lórí àwọn dáadáa orí tó ṣe fún wa ọlọ́run ọba náà ni ọba tí a sì máa yìn lórí àwọn ẹ̀jẹ̀ lórí rẹ̀ tí èmi àtẹnukọ̀ kan wá tí a lè kà tán ọlọ́run sáà fún wa ọ̀fẹ́ wa ó ṣe dáadáa fún wa orí ọlọ́run ọba kọ lórí wa torí ẹgbẹ́ tí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ fi sọ fún ara rẹ̀ nínú ayọ̀ wípé wọ́n ti ń ta gbogbo ní ẹ̀mẹ́ta lọ́ọ̀rì àti oṣù kan ìyàbá ni a máa ka ìdẹ̀rẹ̀ orí tọ́lọ́mù sí fún wa èmi àtẹnukọ̀ kan wa àlè ka orí náà níbi kàkà tí ó fi sùn wa orí ọlọ́wọ́n bá kọ́ lórí wa dáadáa ọ̀pọ̀lọpọ̀ ọlọ́wọ́n bá lórí orí náà ìkẹ́ ọlọ́wọ́n àti ìgbẹ́ rẹ̀ kó máa bá ànẹ́wọ̀ Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam àwọn náà lè rẹ̀ ọlọ́wọ́n bá wa kí wọn àtàwọn sàhábà rẹ̀ àti ògbólótò lílànà rẹ̀ pẹ̀lú dáadáa tó fi eléyìí ni òru jùmọ̀ ètí ti òru ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n ràmọ̀tí ẹlẹ́ẹ̀kàǹtì ní ọgbọ̀n nínú oṣù Muharram nígbà tí hijira nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó di onídìí ìgbèjì ọdún ó lé ogójì ọdún ní masjidu ìlú péjú wọn náà láti ń tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ wa. ایتیا مندی دا تینکا من چرا دلالت القصور تو سکی علماء کا الامام محمد بن عبد الوهاب رحمه الله تعالى سکی او کو کار چاتی کو جو تو سکی اما لای ایتیا يتوى او جا الشيخ تو صالح فالفوزان من آل فوزان حفظه الله تعالى و القرآن يلوم بكي روا لكم أبونا في صورة بني بابانا تبتي أدل مساتي بي هناني أركان الإسلام أموركم إسلام بابا أموركم àwọn orígun islam ó náà la fẹ́ máa pé yẹ̀wò lónìí insha allah ta'ala arkanu islam

alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ òní shahadatu alla ilaha illallah ìjẹ́rìí pé kò sí ẹnìkan tí ìjọ ti yẹ tó ti tọ́ sí lódodo ló ti tọ́ àyàfi Allah subhanahu wa ta'ala wa tọ́jọ́ gbogbo. wa anna muhammadan àti pé dájúdájú muhammadu rasulullah òtítí ọlọ́wọ́n bá ní ṣe eléyìí ni orígun alákọ̀ọ́kọ́ nínú orígun islam eléyìí náà tó fi di orígun àkọ́kọ́ yìí òun náà láti kọ́kọ́ máa gbé yẹ̀wò màánà ha wọ́dọ̀ lélo ha àwọn yìí rí ìtumọ̀ ẹ̀wò àti ẹ̀rí lórí orígun yìí. fa arkanu islam khamsa sheikh wa fawzan kí ọlọ́wọ́n bá kí ọba wa lékún àbúrò àti ìsọ̀rọ̀ lórí wọn. wọ́n ti àlàyé sí olùmọ̀ wa sheikh wa muhammadu abdul wahab rahimahullah ta'ala tí wọ́n ti ìpè oríkùn islam márùn ni o shahadatu allah ilaha illallah wa anna muhammad rasulullah wa iqamu salat wa ita'u zakat wa sawmu ramadan wa hajju baytillahi al-haram oríkùn márùn lélẹ́yìn ìjẹ́ni pípò tẹ́lẹ̀ kíjà fún tábìlì òdodo àfi allah subhanahu wa ta'ala àti pé ní muhammad ẹ̀rú sí ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ ni ìmọ̀ agbẹ́yìn olúwa yíyọ zaka àti gbígbà gbèsè ọ̀gbọ́n àti lílọ sí hajj lé olúwa. àwọn márààrún yìí àwọn gàgàgàgàgà náà ní orígun ẹ̀sìn márààrún. láyé jòòdò láyé kóńgò islam ilẹ̀ alẹ́ àhàbìhì àkàn. islam ò lè do àyàfi pẹ̀lú àwọn orígun wọ̀nyí. islam ò lè do àyàfi pẹ̀lú àwọn orígun wọ̀nyí. ìdààmú kìdàtì wa inna al-islam la yastaqim tó bá ti sàbẹ̀ pé àwọn orígun wọ̀nyí islam ò lórí dé fún ọ̀tọ̀ ọmọ o wọ́n bá kéye tó sàn án ní mọ̀kànlélá tó lè bá rẹ̀ lọ́kà. àwọn ètò kù nínú àwọn tẹ́tà bí tẹ̀lé tọ́lọ́wọ́n ba òun pé àwọn orígun yìí lásán ni ṣùgbọ́n orígun yìí gangan nípìnlẹ̀ ó pé àwọn orígun ó yẹn ni tó àwọn orígun yìí gangan òun náà nípìnlẹ̀. wà á fọ́ àlùlẹ̀ kọ́ ìkúlọ́ gbogbo àwọn iṣẹ́ tó jẹ́ sí olóore tá à ń ṣe wọ́n á pé orígun iná ni wọ̀lẹ́hàdà sáàlà jìbìrìl aleyhi sọlẹ́tù sẹlẹ̀ rasulallah sallallahu alayhi wa sallam bi hajj wa fi sahaba fi wa akhbara anil qala fa akhbirini anil islam torí ẹ̀ ló fi jẹ́ ike malakul jìbìrìl aleyhi sọlẹ́tù sẹlẹ̀ ọwọ́ ń béèrè lọ́wọ́ àtẹ́bí sallallahu alayhi ní وقال عليه الصلاة والسلام الإسلام إسلام كما قرأ عليه وني أن تشهد أن لا إله إلا الله وني كوجري في وسني في جنب الصبر لولو في صلاة السنة أي في الله سبحانه وتعالى وبطنا بكم ونالو ثلاثة لولي òṣèlú kúkú ọ̀sẹ̀gbẹ̀rẹ̀ kúkú sáfù yìí kọ́ lọ́wọ́ ọba ìkẹkẹ ọ̀la ọba yìí òun náà lọ́ba tí a jẹ́rìí fún báyìí wàá nà Muhammad rasulullah àtúwájẹ́ ìgbé dáadáa ju Muhammad òtítí ọlọ́run ọba ṣiṣe alákọ̀ọ́kọ́ ní nínú orígun yìí gẹ́gẹ́ bí adébí sọ́dọ̀ ti kà fún alákòjì bèrè àríwò sọ̀rọ̀ sọ̀rọ̀ ó tún wọn sọ pé wọn tún ní ìmọ̀ sọ̀dá kó tún máa gbèrú tó orígun lòun náà nínú orígun ẹ̀sìn sílá sọ́jú orígun ẹlẹ́ẹ̀kejì wọ́n tó ti yan zakia kí wọ́n máa yan zakia olórígun ẹlẹ́ẹ̀kẹta wọ́n ta sún máa Ramadan wọ́n gba awẹ́ Ramadan olórígun ẹlẹ́ẹ̀kẹrin bákan náà wọ́n tẹ̀ إن استطعت إليه سبيلا وصار بحاجة للولوى نكا في الله وقت القرآنين أربعة قرآن سيكون أبير وتسرور ففسر الإسلام بأنه هذه الأركان الخمسة النبي صلى الله عليه وسلم أجوي وتسي على الإسلام يكون كبان يريد مرامي لكن حديث ابن عمر بين أن هذه الخمسة هي mabadi al-islam àdìsí àbáwọ abdullahi ọmọ umar ọlọ́pàá ni yóò ṣe bàbá àtọmọ ọwọ́ ń tọ́ka pé dájúdájú ọ̀sọ́là ìpè dájúdájú eléyìí àwọn kan wọ̀nyí ní ìpìlẹ̀ ọjọ́ ìpìlẹ̀ islam táwọn ọmọ gbogbo islam ọmọ ẹ̀dẹ́ ènìyàn lé lórí. gẹ́gẹ́ bó sọ pé kó ní ẹni islam alẹ́ àkọ́ wọn mọ islam lórí kàmá. tó ayé anahari ilẹ̀ ọ̀sà ìyẹn ni pé márùn-ún yìí lẹ́yìn sátidé islam kó lòó kìí ṣe fún gangan ní islamu ní gbogbo ẹ̀ lákòótán làákìn náà ha àríkánuhu wọ́n máa àní ní wọ́n máa bàa ní ìyè ṣùgbọ́n o èdè sọ pé àríkánu rẹ̀ ní wọ́n máa bàa ní sì ni ó sì àwọn ìpìlẹ̀ rẹ̀ wọ́n máa bàa àti àwọn tí wọ́n máa islamu lórí alẹ́ yẹ fún wọn àlẹ́ ìhà islamu gangan fún ẹ̀ tó lé lórí. wọ́n bàkẹ́yẹ́ tó lè mẹ́ṣirò àd mọ̀kànmílá tó wọ́n mọ̀ tàbí máa tó lè ha lórí ìfàdíkà gbogbo tí wọ́n ti ló fi fún wa pátá lẹ́yìn àwọn orígun márààrún yìí ìdè ni wọ́n wá sí àwọn orígun yẹn ọjọ́ ìtẹ̀síwájú ní àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ àti kí orígun ìkólé bá pé dáadáa ni wọ́n wà fún láti fi ká gbogbo wọn dáadáa. fàdàlí ìlú ṣàhádàtì ìjẹ́rìí àyẹ̀rí tó gbé ìjẹ́rìí pé kò òun náà ní gbólóhùn ọlọ́wọ́n ọba tí ọlọ́run sọ fún anẹ́gbọ́ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú sọ́rọ́sọ alẹ́ ìmọ̀ràn ayẹyẹ kejìdínlógún ọlọ́run tí ọ̀la rẹ̀ gàtú lọ sọ pé شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم ọlọ́run ọba jẹ́rìí ọlọ́run fúnra ara rẹ̀ ọlọ́run jẹ́rìí annahu la ilaha illa hu pé kò sí ẹnìkan tí ìjọsìn tọ́jú lódodo ló ti tọ́ àfún náà fún ara rẹ̀ ọlọ́run ọba nìkan ṣoṣo torí pẹ́ni tọrọ fún akẹ́kẹ́ bí wọ́n ti máa sọ nílẹ̀ yorùbá wọ́n ní ẹlẹ́rìí àkọ́kọ́ lórí nǹkan òun náà lẹni tọrọ fún gbàgbàgbà ọlọ́run fún ara rẹ̀ náà jẹ́rìí pé wọ́n ọlọ́run ọ̀kan ṣoṣo ló wọ́n ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá sẹ́wọ̀n pé nígbà míì ẹ̀dá lè máa wo ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ lápẹ̀rẹ̀ tí ọmọ òfin à gbogbo owó tó ní gbogbo dúkìá ti bẹ lọ́dọ̀ rẹ̀ ìwọ ló ní ìwọ ló ní ṣùgbọ́n tó yẹ pé wọ́n mọ̀ pé a ẹ̀ wò mí bẹ́ẹ̀ ni o dúkìá dúkìá bẹ́ẹ̀ o àwọn gbàdúgbàmọ́ bẹ lọ́dọ̀ mi ò yàtọ̀ sí yẹn àwọn ìdókòwò oríṣiríṣi lájọ́ ti àtàwọn èèyàn ẹ mọ́ lérò pé mi ni mo ní gbogbo dúkìá yìí lágbájá níbẹ̀ tàmàdó níbẹ̀ tàkàtìpé níbẹ̀ dọ́là níbẹ̀ yọkà wọn. gẹ́gẹ́ bí àwọn olóko ọ̀kan tá a máa rí ní orílẹ̀-èdè lónìí tó ṣe pé wọ́n ní owó yìí ṣùgbọ́n àwọn èèyàn ṣe kí ni wọ́n ní ìdókòwò tá a ti ṣíẹ̀ onígbà míì sì ń bẹ tẹ́gbẹ́ ọ̀nà ọ̀nà ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ló lè bá wa táwọn èèyàn mọ̀ sọ pé kí ni ṣé wọ́n lówó ni èbí owó àwọn èèyàn ni ká ẹgbẹ́ ẹni tó bá sọ pé òun lówó nu dúkìá mi ta owó yìí o èmi nìkan mo ṣe kí ni o ni mo ní ẹ̀rí pé ẹni tó jẹ́ ọlọ́rọ̀ fúnra ara rẹ̀ òun gangan lẹ́lẹ́rìí àkọ́kọ́ ọlọ́run fúnra ara rẹ̀ kí ọlá rẹ̀ ọlọ́run wa annahu la ilaha illa hu wí dájúdájú kò sẹ́ni tí ìjọsìn sọ́sí lódodo àfọlọ́ ọba ọ̀kan sùn yẹn náà wal malaika àwọn màláìka náà tún jẹ́rìí bẹ́ẹ̀ o àwọn náà jẹ́rìí pé kò sí ẹni tí ìjọsìn sọ́sí lódodo àfọlọ́ ọba ìlẹ̀kẹ́ọ́lá wa ulul ilmi qa'iman bil qist àti àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ tí wọ́n dúró pẹ̀lú déédéé àwọn olùmọ̀ tí wọ́n dúró pẹ̀lú déédéé àwọn náà jẹ́rìí pé kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí lódodo àfi Allah subhanahu wa ta'ala àwọn tẹ́ bá ti wá rí ní àlùfáà láwọn tí wọ́n ti olùmọ̀ tó ń dún pẹ̀lú déédéé kò sí táwọn ò lè sọ. wọ́n lè sọ pé àwọn ìyá àwọn kan bẹ́ o àwọn bàbá kan tó ń bẹ nígbẹ̀jọ́ bá wọn àwọn bàbá yìí kò sí tí wọ́n lè sọ fọ́lọ́ ọ̀gbọ́dọ̀ wọ́n ti àti pé àwọn yìí kó tó sí ọlọ́run lẹ́ẹ̀kan ó ti fi àwọn yìí lẹ́ẹ̀mẹ́ta subhanallah gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ ti ń bẹ nínú àwùjọ ilẹ̀ yorùbá pé èèyàn náà ní ẹ̀bẹ̀rù èèyàn lẹ́ẹ̀mẹ́ta kẹ́ẹ̀tọ́ wá sí kínní kẹ́ẹ̀tọ́ bẹ̀rù lẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ lè bẹ̀rù èèyàn lẹ́ẹ̀mẹ́ta bíi báwo. àwọn èèyàn kan tó ti pé bá a ti ń jẹ́ èèyàn ara wa láàrin ara wa àwọn kan pẹ̀ tó ti fi wọ́n sọ pé kínní ah tẹ̀kẹ́tẹ́kẹ́ rẹ lágbàá títọ́ títọ́ báyìí láì ju akọ wárápá ni bàbá alágbájá ẹ̀sìn kan báyìí bẹ́ẹ̀ bá káyà ilé kẹ́yìn wọ́n lẹ́ ilé ìfami ẹ̀ ilé ìfami bẹ́ẹ̀ bá pàmì ẹ̀lẹ́ jí mi abẹ́ ẹ̀kọ́ ìbáwọn èèyàn sọ fáwọn èèyàn táwọn sọ pé abẹ́rù èèyàn lẹ́ẹ̀mẹ́ta kan tó wá ọba tó dá gbogbo èèyàn kan tó subhanallah ni o àwọn wọ́n jẹ́rìí pé nínú ìjọ gbọ́dọ̀ máa sìn àwọn olùmọ̀ tí wọ́n dúró pẹ̀lú déédéé àwọn náà jẹ́rìí lọ́ba tó tọ́ gbogbo oríkèéríkè ara wọn gbogbo ẹ̀mí wọn gbogbo tẹ́jọ́ sí wọn wọn dojú ẹ̀kọ́ lọ́wọ́ ọba ìrètí ọlá yàtọ̀ sáwọn èké nínú àwọn tó ọjọ́ olùmọ̀ ìtàǹpé wọn ni àlùfáà nínú àwọn òjò lónìí tó ṣe pọ́pọ́lọpọ̀ dẹni tí ń gbẹ́bọ ọ̀pọ̀lọpọ̀ dẹni tó nígbàgbọ́ pé ayé kan dá yẹn láàmú tó nígbàgbọ́ pé ìyọnu àgbà kan bẹ táwọn lè ṣe fún yàn subhanallah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú táwọn yẹn nígbàgbọ́ sí pẹ̀lú pọ́pọ́lọpọ̀ ṣe ń sin àlùjànnú nínú àwùjọ tó ṣe pa wà lónìí irú àwọn yẹn wọn ò sí nínú àwọn ulul ilmi qa'iman bil qist wọn ò sí láàrin wọn gbogbo ẹni tó bá ti mú nǹkan mọ́ nǹkan kò sí láàrin wọn torí pé tó bá gbà kọ́lọ̀ ní í ṣe gbogbo ẹni tó sì yẹ kó àgbà kọ́lọ̀ lọ́yẹ ká fìjọ lódodo kò tún ní nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run kò tún ṣe kí ni kó tún máa sìn yàtọ̀ sí ọlọ́run bá ti ọlá rẹ̀ ga jùlọ torí ẹni tí ń pè é gbèsè ó ní nǹkan ti fi ń jọ́sìn fún ẹni tó lóun sẹ́yọ náà gbà ó ti gbà fáwọn kan lè bínú kódà bọ́lọ̀ ń yọnu ìbínú tí wọ́n ní ọmọ àtẹlẹ̀ ẹ̀tọ́ gbàgbẹ́tọ̀ àwọn kan bẹ tọ́lọ̀ tó kó àkóso ètò ayé ní lọ́wọ́ tí ó lè sọ yí pé àwọn iye báyìí làwọn tọ́lọ̀ ń kó ìsẹ́yìn lélọ́wọ́ tó ń gbé sẹ́yìn lọ́wọ́ báyìí Ìbàdàn iye àwọn báyìí ló gbé dání subhanallah bẹ́ẹ̀ gbélé ọ̀rọ̀ lásán ọ̀rọ̀ sí ìsàlẹ̀ ẹ wá rí lọ́pọ̀lọpọ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà lọ síbi wọ́n ti fi wọ́n ti fi àjọ̀dún ọjọ́ lọ́jọ́ pé ọjọ́ yẹn tọ́sọ̀dún ẹnìkan nù wọn ẹnìkan wa aláìsí pé àìsí pé seven hundred years ọdún sọ péjọ dọ́jọ́ ọdájú pé Nàìjíríà wọn kọ́kọ́ tọ́ba kọ́kọ́ dá nàìjíríà tó dàbí pé ilẹ̀ yorùbá gan ni wọ́n ti kí ni o wọ́n kọ́kọ́ dá lọ́dọ̀ ọmọ yorùbá torí ẹ̀ wọ́n ní ilẹ̀ máa fẹ̀ ilẹ̀ máa fẹ̀ ilẹ̀ máa fẹ̀ ló fi di ilẹ̀ Ifẹ̀ sáńpẹ̀ ní ilé Ifẹ̀ subhanallah wọ́n sì tún níbẹ̀ ní ojúmọ́ sí sílé o ní ti mọ́ wáyé sílẹ̀ ti mọ́ mẹ́tòkù ní tipẹ́tipẹ́ ní nàìjíríà bíbá di thirty minutes sílẹ̀ ti mọ́ mẹ́tòkù rí kódà gba ní twenty tẹ thirty minutes ẹ yóò táwọn ti ké fún ẹ ṣubú ìtàn lẹ́yìn ọ̀fẹ́ máa fi ṣubú yìí. wọn á ní ilé ìfẹ́ kan ní ilẹ̀ pé wọn wá yé àbí nǹkan bàbá ńlá rọ. sẹ́yìn lọ́lọ́ kọ́kọ́ dá ní. àwọn ìlànà nìyẹn ẹ sì máa gbọ́gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìpolówó àwọn nǹkan wọ̀nyí mùsùlùmí ní àwọn ọ̀bẹ lábẹ́ tó bá polówó ẹ̀yọ̀ olùpolówó alájẹ́ làbídì kìnnìkan ọlọ́dà kò sàn tó wà. àwọn olùmọ̀rẹ́rẹ́ tó ń tó pẹ̀lú déédéé pẹ̀lú dáadáa tí wọ́n mọ ọlọ́run ọba ìlẹ́kẹ̀lá tó ń sin ọlọ́run náà jẹ́rìí bẹ́ẹ̀ la ilaha illa hu kò wá sẹ́ni kẹ́sìdì ọ̀sìn tó tọ́ sí lóṣooṣù ló ti tọ́sẹ̀ àyàfọ́ ọlọ́run ọba ọba ní gbólé ọlọ́run bá tọ́lọ́ sọ pé ṣẹ̀rídà ń lọ́rùn ayé ṣàkàmà àwọ̀kọ́mọ̀ ọlọ́run ti parí ó ti ti dá lẹ́jọ́ pé ó ti ti ó ti dá lẹ́jọ́ wọ́n á lè máa wọ́n bá yẹn náà ó ti fi máa ní ó ti sàlàyé wọ́n àlìsámọ̀ tó parí dandan fàṣàhádà tó mìíràn lọ́ọ̀hì ìjẹ́rìí tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba yẹn ṣàdúró ẹ̀lẹ́ hàzìhìl màáyìn ní kọ́ńtà láàrin tó màmá tọ́lọ̀ bá ní òun jẹ́ ṣẹ̀hí òun ṣẹ̀hídà lórí òun jẹ́ olùjẹ́rìí lórí kankan ìtumọ̀ rẹ̀ ó ní hákàmù ó ti dálẹ̀ ó ti dájọ́ wọ̀ kọ́mọ́ ọba aláṣẹ àkọ́dájọ́ náà lọ́nà wà áìlàmù ó ti mọ̀ ó fi mọ̀ àyàn wà bá yẹnà ó sàlàyé wà àlìzámù ọ̀pá ní dandan. الحكم والقضاء والإعلان والبيان والإلزام ما ما رأي òun náà ni ìtumọ̀ ìmọ̀ wá lórí ẹ̀ ìdájọ́ ìdájọ́ ọwọ́ nínú àwọn kan tí máa ń dálé lórí tí ń dálé lórí tí ìtumọ̀ aṣẹ́kìdá ń dálé lórí ní látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá àti pé ntọ́nà ti parí àti ìkéde kan ìsàfihàn rẹ̀ àbí àlàyé rẹ̀ àti ìfàpinni dẹ̀dẹ̀lẹ́ ọ̀nà ìlẹ̀lórí àwọn kan wọ̀nyí òun náà ní gbọ́dọ̀ aṣẹ́kìdá tó kó sínú nínú alukur'ani sọgbàjẹ kọlọ ọba ìlẹkẹlẹ máa sọ pé ṣẹhida fúnra rẹ̀. bí máàna fàmáàna ṣẹhida ayé ń kọ́bọ̀ subhanahu ọlọ́run ti tẹ̀dájọ́ rẹ̀ o wà á àdàmọ̀ wà àkùbárọ̀ ó sì fi mọ̀ àyàn ó sì tún fún ó tún fún wa níròyìn wà á lù sàmà ìbàdà ó sì pani dandan lórí àwọn ẹrú rẹ̀ bí záàlìkà pẹ̀lú sì fi hàn pé òkà sọ̀rọ̀ ń gbé ànáwó láìlà àti làwọ̀ kò sẹ́ni kàtí bí ọ̀sán tó ń lò lọ́kùnrin kan. gbọ́dọ̀ láìlà láàtọ̀ wà ní pílẹ̀ rẹ̀ níbi láìlà àyẹ̀ láàyẹ̀ láàánà fíyàtọ̀n láti máa ń kọ̀ kan ni tẹ́ǹfì jẹ̀mí àmà ọ̀mìnira mìndónìlà gbogbo táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run ó ti kọ̀ pé òsì àtúgbọ̀dọ̀ sí kankan ní ìmọ̀ lẹ́yìn ọlọ́run lótútọ́ lódodo àgbọ̀dọ̀ sí kankan ní lẹ́yìn ọlọ́run. ṣùgbọ́n ìlànà òun yẹni pé motivation nílẹ̀ ìbáàdà ọwọ́ àfi ìjọsìn nílẹ̀ ní láti wahda ọ̀fọ́lọ́ nìkan so nígbà tá a ti lé jìnnà ìjọsìn jìnnà sí gbogbo nǹkan pátá wípé kò sí nǹkan tá a gbọdọ̀ sí lódodo nínú gbogbo àwọn nǹkan tọ́lọ́ ń dá yìí àwa àfi nílẹ̀ fọlọ́wọ́n ba ilẹ̀ kẹra pé illallah àyà fọlọ́wọ́n ba tó dá gbogbo kan. ومعنى أنه لا إله إلا هو أي لا معبود بحق إلا الله سبحانه وتعالى وثاني صاحب رسول الله صلى الله عليه وسلم أما من عمل غير الله سبحانه يوسف على السنة سيطة الله فإن عبادته باطلة يجوز الله سيو لقوله تعالى نقولوا الله باتيو ذلك جل صلاة في ذلك بأن الله هو الحق داجو داجو داجو داجو يعني كي الله باتيو ذلك جل أبا ودودو غاني أو أبا ودودو وأنما yad'una من دونه هو الباطل batil gbogbo tí wọ́n ti tún pè tí wọ́n sì lẹ́yìn ọlọ́run irọ́ ni ìbàjẹ́ ni àná ní òfò ni. wa anna Allaha huwa al-'aliyyul kabir dáadáa ọlọ́run ọba olọba tó ga fífi olórí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ọba tó tóbi ní ọlọ́run suratul hajj ayat kàkẹ́tọ́. shahida li nafsihi subhanahu wa ta'ala bil wahdaniyya ọlọ́run fúnra ara rẹ̀ jẹ́rìí fúnra ara rẹ̀ ìgbé òun ọlọ́run ọ̀kan ọba tó sọ òdodo ọ̀rọ̀ jùlọ lọ́hùn kò sẹ́ni kankan tó tún lè sọ òdodo ẹ̀dá tó kí ni ìbáwá mọ́ náà tí òfin ní sọ òdodo ìwọ lọ́dà gbogbo ẹ̀dá sẹ́wọ̀n ẹnìkan ní wa ni ọmọ wa fa ọlọ́run tọ́lọ́ òfin ní sọ òdodo ni ìtòfin máwọn èèyàn gangan fúnra ara wọn láyé bí báyìí tí wọ́n ń sọ òdodo ọ̀rọ̀ tí wọ́n ò sì bìkítà tó lè tẹ̀yìn òdodo yẹn wá kátó wa kọ́ bá tọ́ da wa ta lọ́nà ọba ìbáwá máa tijú ta ni ìbáwá máa bẹ̀rù ta ni ọ̀ ni ọba tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ torí kọ́lọ́ ní wọ́n ní asdaqu minallahi haditha wọ́n mọ̀ ní asdaqu minallahi qila kò sẹ́ni sọ̀rọ̀ rẹ̀ jẹ́ òdodo pányáwó bí ọlọ́wọ́ ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ọ́lá ọ̀rọ̀ rẹ̀ òdodo ni. wa shahadatuhu subhanahu wa ta'ala ìjẹ́rìí ọlọ́wọ́ ọba tí ọlá rẹ̀ ga yìí asdaqu صابرة عن حكيم خبير عليم تلك إجري إيوا لا تدعو أبا جرما أبا تيوك وانيرو إنكو قتانتي أبو لما يعلم كل شيء تكو كفتا لما فهي شهادة صادقة إجري وتصور دوني تلك بقوم توقع ما لدو سوا بانفا كدليني نواجه الله أبا سوالا وقوله والملائكة قولون تتوانا آية والملائكة ṣẹ́hìdú anáwùlá ìlàhà ìlàhù àwọn náà jẹ́rìí pé kò sẹ́ni kankan tí ìjọsìn tó dúdú dàbí Allah wọ̀hún àlẹ́mù àgbáyé kan ní àwọn màláíkà náà kọ̀lákọ̀ọ́hún ọlọ́hù lè rìn bàdá sí ọlọ́run dá wọn ní dídá fún ọmọ àtẹ̀lé òǹkọ́ ọmọ àti wọn lọ́wọ́ dídá tọ́lọ́ dá wọn dídá gbígbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu lọ́lọ́ dá wọn yẹn ni pé àwọn yẹn láyà sódà lọ́ọ́ wọn èsì ọlọ́ọ̀bí àtẹ́tọ́lọ́ bàbá wọn wọ́n yẹ fún àdúrà náà yóò mọ̀ ọ́ ìdí wọn ti ṣe tí wọ́n pa wọn láti ẹgbẹ́ fún ṣe kó náà wọn máa mójútó. mọ̀láyíkẹ́ tún kìrọ́ ọ̀mù àwọn mọ̀láyíkẹ́ ní àkọ́lé ni wọ́n ìbádùn mùkúrọ̀mọ́ọ̀n àwọn ẹrúsìn ọlọ́ọ̀tọ́ jẹ́ ní àkọ́lé ní ayẹ́sí ni wọ́n ọlọ́pàá fún ọmọ olè ìbádàtì ọlọ́run dá wọn fún وأيضا بكنا خلقهم الله لتنفيذ أوامره في القول ọlọ́run ọba dá wọn láti mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ ní ayé torí kó lè mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ láyé fi dá وكل إليهم تنفيذ ما يأمر به سبحانه وتعالى من أمور القول ọlọ́run ó fi wọn ṣe aṣojú àwọn kankan kan láti máa ṣe àmúṣẹ ìtọ́nà ọba ìrìnkẹ́ lápàtẹ rẹ̀ pé kí wọ́n múṣẹ nínú èrò nínú àwọn ọ̀rọ̀ ayé ọ̀kúlù mọ́lẹ́kẹ́ mínihàn muwakkalun bí amàlẹ́ gbogbo màláyíkà gbogbo amálákùkọ̀ kan náà yìí lọ́nà ti fi ṣe àkóso lórí tẹ́kọ̀ kan. wọ́n shahadatuhum ìjẹ́rìí tiwọn náà wọ́n jẹ́ shahadatu sédèkéyìn ìjẹ́rìí li'annahum ahlu ilmin torí pé wọ́n ní mà wà ibadati wọ́n ti jẹ́ olùjẹ́ olùjọ́sìn wa ma'rifati billahi azza wa jalla wọ́n ti mọ ọlọ́run wa dáadáa wa hum min afdalil khalqi nínú àwọn ẹ̀dá tó lọ́lá jù ní wọ́n wà alẹ́ ìsìláàfì lórí ìyapa sí àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ tí wọ́n sọ ìpè hal salihul bashari afdal min al-malaika aw al-malaikatu afdalu min salihil bashari ala khilaf. lórí ìyapa tí wọ́n yapa táwọn olùmọ̀ yapa yìí pé ǹjẹ́ àwọn ẹni ire nínú ènìyàn táwọn ni wọ́n lọ́lá jù ni àbọ̀ àwọn màláìka ni wọ́n lọ́lá jù àwọn ẹni ire nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ. sẹ́kù wa ibùdó ta ìmíyà rahimahullahu ta'ala àwọn sọ pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ń jẹ́ ni ire nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́lá àwọn màláìka lọ wọ́n sì ní ẹ̀rí ni wípé táwọn fáwọn màláìka ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀dín ni ọlọ́run dá wa mukhayyarun ọlọ́run fún wa lẹ́tà imma shakira wa imma kafura nínú kéèyàn odúpẹ́ nínú kọ́sà ìmoore wa hadaynahu najdayn àfi agbọn méjì ọ̀nà méjì láti mọ ọmọ ẹ̀dín nìyà kọ́sẹ́tà ìtọ́ba fẹ́ẹ́fẹ́ ìtọ́ba fẹ́ẹ́fẹ́ nínú rẹ̀ subhanallah ẹni tọ́lọ̀ wa tọ́wá padà tọ́lọ̀ fi ṣe kòńgẹ́ dáadáa tóbi wá padà ń ṣe tọ́lọ́ ń ṣe tọ́lọ́ jọ tó ti fọ́ ti dá lórí ìjọsìn ṣe sí yẹn lọ torí pé tí wọ́n dá mọ́ ṣe sí yẹn kò lè láǹfààní àti ṣe kankan tó tún wọn dá wọn lọ yọ ọmọ sí kò sì ní sí wàhálà kankan àbẹ àwa náà orí tó ti bíbá yìí káwa náà kájọ pé a ní iṣẹ́ ọwọ́ kan àti kankan ẹwù kí yóò ti abo kí yóò ti wá ti abo pé kọ́mọ mi gbangbangbangba ẹ gbé sada mọ́nu yọ ọmọ mi bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pé tí ọwọ́ ọmọ ẹ̀dẹ́ nìyàn tó a bá ti tẹ́ yọ yọ rẹ̀ táwa náà gbé kalẹ̀ òun náà lọ yẹ pé tí ọba jẹ́ pé wáìnì wọn wáìnì wọn wáìnì àgbo yẹn kíkíní wáìnì rẹ̀ yẹn bá ti dẹ̀ pín yóò dùn àti ká tó tẹ̀sẹ̀ yíyíyíyí ká wáyé nìyẹn sọ́yẹ́ pé bátìrì bá ní nígbà tí bátìrì bá sẹ́ni lẹ́wù tó ti rẹ̀ yóò ṣe kíni o yóò bá tó dákẹ́ kí ìbá ti bẹ́ẹ̀ ni yorùbá wọ́n sọ wọ́n sọ ọ̀rọ̀ àsọjí àmúgbẹ lọ́dọ̀ wa o wọ́n ní orí sẹ́ni àgbo kùsì wọ́n pé báyìí orí sẹ́ni àgbo kùsì kápẹ́ bátìrì ò ní í jóni bóyá wọn bá sọ pé yóò máa yè títí náà ni subhanallah so àárín kàdámọ́ nìyẹn níta sáà fi kọ́ ni pé kọ́ máa ti sẹ́yìn lọ gbangbangbangbangbangba bẹ́ẹ̀ àdámọ́ àti ẹ̀tọ́ wà fún nìyẹn ṣùgbọ́n ètò ṣe pé wàhálà ń bẹ́ẹ̀ ní kótó ti jẹ́ ẹ wo wàhálà tẹ́ yóò ṣe ń bẹ́ẹ̀ ẹ wo jẹnẹrétọ̀ jẹnẹrétọ̀ àwọn ìtẹ́ra fẹ́ rìmọ́tù báyìí kábàtì ẹ̀sọ́ fi rìmọ́tù ọ̀fù nẹ́fà ni ọ̀nà tì mí hmm. nẹ́fà ṣe báyìí o gbàgà lẹ́gbọ̀n báyìí ó ti bẹ̀rẹ̀ sẹ́ńtì ẹ̀ ẹbẹ́ ni mọ́mọ́ yìí ló wọ́n múná lọ subhanallah sọ àwọn kan bẹ tó ṣe pé àdúkẹ́ gara tẹ́rì wọ́n tóbi tẹ́ wà báyìí yóò ti sọ̀tọ̀ ọbẹ̀rẹ̀ sẹ́ńtì ẹ̀ àwọn kan láti dé bẹ́ẹ̀ aka kíkẹ́ ni abati kíkẹ́ báyìí yóò bẹ̀rẹ̀ sẹ́ àwọn kan lójú gbẹ́gẹ́rẹ́ báyìí gbẹ́gẹ́rẹ́ báyìí gbẹ́gẹ́rẹ́ báyìí àtúnfọ́ gbà lórí kìnnìkì ọ̀ sẹ́yìn kórìíra ha ah, oríṣiríṣi lọ́lọ́run ṣe kíni o lọ dá wa bẹ́ẹ̀ náà wà ní àwọn màláíkà ọlọ́run dá wọn ní dídá kọ́tẹ̀ lọ́lọ́ ṣùgbọ́n wa kò fún alẹ́ ṣàtà torí ẹ̀ ní olùmọ̀ wa ṣẹ́kọ̀ Ibn Taymiyyah rahimahullahu ta'ala fi sọ wípé àwọn tó jẹ́ ẹni eré nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ni àwọn ọlọ́lá ju màláíkà lọ pàápàá jùlọ fún àyà tọ́lọ́wọ́n bá sọnù Suratul Isra pé wọ́n yàtọ̀ ní kí arramna bani Adam pàápàá àti fún àwọn ádámàlẹ̀ wa hamalnahum fil barri wal bahri agbé wọn kalẹ̀ wọn lè máa rìn lórí ilẹ̀ gbẹrẹfu agbé wọn kalẹ̀ wọn tún lè máa rìn lórí ibùdó. warazaqnahum minas tayyibat atúnṣe ìjẹ́ ẹ̀mú fún wọn nínú dáadáa ìgbón tó dára fún wọn jẹ. wa faddalnahum ala kathirin mimman khalaqna tafdila àwa gbé wọn níyì agbé wọn lọ́lá apàtàkì wọn púpọ̀ lórí àwọn nǹkan tá a dá ní gbígbé lọ́lá nígbà látara àwọn tí wọ́n di ẹni rí nínú ọmọ ẹ̀ lé wọn ní wọn lórí bí ọmọ làyíká lọ àṣírí àwọn tó ń tún sọ ìdàkejì gẹ́gẹ́ bí àfa onítìrà gẹ́gẹ́ bí wọn ti ṣàlàyé pé alẹ àṣírí àfihàn bẹ́ẹ̀ ní ẹlẹfẹlẹ náà lórí ìyapa ti bẹ lọ́dọ̀ àwọn tó ń jẹ olùmọ. tó lábẹ́ bí báyìí àwọn ọmọ ọmọ yìí pé àwọn ọmọ làyíká yìí ẹni òtítọ́ ni wọ́n ẹni òdodo ni wọ́n olùgbàgbọ́ ni wọ́n olùsèjọsìn ni wọ́n ẹni tó ní mọ̀ nǹkan gbólóhùn ọlọ́tọ́ lọ́wọ́ sọ pé wọ́n olórí ẹ̀mí qa'iman bil qist pọ̀ àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ olùmọ̀ rere tí wọ́n ti tó dúró pẹ̀lú òtítọ́ pẹ̀lú òdodo gbólóhùn tọ́lọ́wọ́ bá sọ yìí àwọn yìí ṣe ń fa àlè ìran méjì ni wọ́n o ìran méjì ni wọ́n. alákọ̀ọ́kọ́ al-malaikatu àwọn màláyíkà wọ́n ti fòtáni ulul ilmi ẹlẹ́ẹ̀kejì làwọn tí wọ́n jẹ́ àwọn olùmọ̀ mínà ìbáṣà nínú ẹ̀dá wọ́n olùlẹ̀ ẹ̀lìmí àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ láàyè ṣèhàdúnà ńlá bímá wà hàkùn bí xìláfì jùhàl láti bá àwọn bíṣà àdá sílẹ̀ àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ rere tí wọ́n jẹ́ olùmọ̀ tó dó pẹ̀lú dédé pẹ̀lú dáadáa àwọn wọ̀nyí wọn ò ní jẹ́rìí àyàfi pẹ̀lú gbàtọ́ jẹ́ òdodo yàtọ̀ sáwọn aláìmọ̀kànmọ̀kàn torí pé àwọn aláìmọ̀kan wọn kàn ìjẹ́rìí wọn ò ṣe gbára lé àní gba ìjẹ́rìí wọn wọlé rárá àwọn ti aláìmọ̀kan wọn. wa kullu alimin wa kullu alimin min khalqillahi yashhadu bil wahdaniyyah gbogbo olùmọ̀kọ̀ọ̀kan nínú àwọn ẹ̀dá ọlọ́tọ́lọ́ ń dá òun náà ni wọ́n jẹ́rìí pẹ̀lú ìjọ kan ṣoṣo ọlọ́wọ́n bá bákan náà wa annahu la ilaha illa hu wọ́n sì gbà pé kò sẹ́ni tíjọ́ ti tọ́ sí lódodo ló ti tọ́ ọ̀kọ́ lọ́wọ́ balẹ̀ kan sọ. wa hadha fihi tashrifun li ahli al-ilm. a èyí ńlá lélẹ́yìí o àpọ́nlé ńlá lélẹ́yìí o fún gbogbo ẹ̀ tó bá jẹ́ àwọn olùmọ̀ àpọ́nlé ńlá ni kọ́lọ́wọ́n bá yàn wọ́n sojú pé wọ́n jẹ́ nú àwọn tí wọ́n jẹ́rìí pé kò sẹ́ni tíjọ́ ti tọ́ sí lódodo àkùnwọ́ lọ́wọ́ bá bóòlù tó di lórí tọ́wọ́ ajẹ́ pé àwọn tá a wá lè máa pè pé ó yẹ ká máa bá ìjẹ́ yìí ló sọ lódodo lọ́dọ̀ wọn àwọn ni wọ́n wá ya ẹ̀gbẹ́ jíjú àwọn ni wọ́n ya ẹ̀gbẹ́ jíjú láwùjọ tó ṣe é gbé eléyìí nínú tínú máa ń bàjẹ́ sí tọ́kẹ́ sí ìbàlẹ̀ sí pé wọ́n ní kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn káwọn ará àdúgbò olùlé gbádùn wọ́n fi dẹni oríire kí fọkàbalẹ̀ ọkọ̀ aládùúgbò kó obìnrin máa tọ́ wọn sọ́nà kó jẹ́ ẹlẹ́sìn ìgbà tí wò ó dé kó tó dé ló ti ń halẹ̀ òkú mọ́ wọn. tẹ́ ẹ bá sọ́ra tẹ́ ẹ bá jẹ́ fi ọmọ ń pa yín ókè tí wọn lọ kọ́ nìyẹn ẹgbẹ̀jì lọ́pọ̀lọpọ̀ lọ dà o fàṣeyí olóró lọ́dọ̀ bí wàá ṣe kí ni o ló gbé wọlé látara kọ lọ lóhun lóhun lọ kọ ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ nírú ẹni bẹ́ẹ̀ lọ́kọ́ lọ́kọ́ tí a wọlú iṣẹ́ adáhunṣe ní kọ́ èsì ẹ̀kọ́ ẹ̀sìn ilé ìburú jáì nínú nǹkan tí ìpani nínú jẹ́ nínú ètò ìbẹ̀lẹ̀ àwùjọ eléyìí ẹ̀ rí ni ọ̀rọ̀ kólókólómùsù orí ti dìrò ìlú padà dórí nínú àwùjọ táwa wà lónìí ilé ìwé tí wọ́n ti ń kọ́ ìwé ètò ayé ilẹ̀ àyà pani sí pé tọ́mọ bá lọ ọbẹ̀ nítorí ó sori wọlé tí kì í bá ti kọ́ bá wọ lọ́wọ́ ọba ìrèké ọ̀la nítorí àwọn oríṣiríṣi jẹgẹjẹgẹ pátipátipá la pàlà ti bẹ níbẹ̀ ṣùgbọ́n tó jẹ́ nǹkan tó yá yẹn òun náà ni pé ìwé la ní kọ́ mọ́ lọ kà ìgbà tí ó di báyìí tó ń gbà tó ń gbà lóde ìgbà tí ó di báyìí sọ lóṣù kòtò bọ́ǹfò tirikọta ló gbé wa subhanallah ọmọ wa dé báyìí jilbab lọ́wọ́ wọlé agbélágbájá kí wọ́n ṣòkòtò kọ́ ni ó ní a lágbájá ìgbà kan kèsì tàbùkù ìmá lágbájá oníjilbab kò lélẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwa bàbá àwa ìyá àwa òbí ń ṣe lágbógun kò sí tọ́jọ́ lójú ayé wa ikọ́ ànígbà ànígbà gbogbo ṣòkòtò rẹ tó lòkè kọlọ sọmọ kọlọ lẹ irúgbà irun agbọ̀nrẹ́ yìí ọlọ padà nù ìwọ tó ti wọ gbàgẹrẹ wọn lè agbọ tó gbé yìí kàyà lọ bá gọlẹ torí kò sẹ́ni kí n la gọlẹ wa subhanallah àti ẹsìn ni wọn pè bẹyẹ o àwọn ọ̀rọ̀ tí ó yẹ máa jáde lẹ́nu olùgbàgbọ́ òdodo lẹ́nu mùsùlùmí nìyẹn o kọ́mọ́jẹ pé pẹ̀lú yẹ̀yẹ́ àwàdà tá à ń ṣe pẹ̀lú nǹkan yẹn tàbí àtakò tó fojú hàn tá à ń se yóò wá padà sọ yẹn dẹni tó ṣe pé yóò sọ yẹn di aláìgbàgbọ́ sí ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá ọlọ́dà kọ̀ọ̀kọ́ mọ̀ sẹ́mi àtẹnìkọ̀ kan wọn ni aláìgbàgbọ́ ìgbàgbọ́ tá a ti ní ọlọ́dà kọ̀ọ̀kọ́ tó máa lékún rẹ̀ lórí ìbẹ̀rù tọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá dáadáa sí i ilé ẹ̀kọ́ tá a wá wò pé ilé ẹ̀kọ́ ẹ̀sìn pé tọ́mọ bá lọ ọwọ́ ajẹ́ pé bẹ́ẹ̀ kankan lọ́mọ ti ń ya ọwọ́ ti káwọn pé ah tọ́lá o àfáà o ah àfáà ni o ẹjọ́ ìkáyọ̀ tó súnmọ́ dáadáa ni súnmọ́ àfáà ni ọwọ́ àti káyọ̀ pé sọ́ra lọ́dọ̀ rẹ o tìwọ́ náà mú àwọn àfáà o ọmọ àwọn àfáà o kọ́mọ sàdánlọ́ o hàn ilé ìbúrú o òbúrú jáì àwọn tí wọ́n jẹ́ olùmọrírì iyì lọjẹ fún ọpọlọwọn ọba ìlẹkẹ ọlá pé wọ́n ní àwọn tí wọ́n jẹ́ olùjẹ́rìí òun Ọlọ́run lórí pé òun Ọlọ́run ọba ìlẹkẹ ọlá ọba ọ̀kan ṣoṣo rí ọba tí kò ní ẹgbẹ̀rún ajé ò lágbègbè nínú ìjọsìn. tọ́ àpọ́nlé ńlá àyẹ́sí ńlá lọ́lọ́run ọba ìrètí ọláfílẹ̀ ti fáwọn olùkọ́. حيث إنه إن الله قرن قرن شهادتهم مع شهادته سبحانه وتعالى وشهادة الملائكة torí kọ́ lọ́wọ́ ọba ìlẹ́kẹ́lá fi ìjẹ́rìí ìtawọ́ olùmọ̀yẹn ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́lá fi kẹ́gbẹ́ ìjẹ́rìí òun fúnra rẹ̀ lórí ara rẹ̀ pé ọ̀kan ṣoṣo lòun nínú ìjọsìn bákan náà ọlọ́run ọba ìlẹ́gbẹ́ látọ̀ fi kẹ́gbẹ́ ìjẹ́rìí ti àwọn màláìkà gbogbo eléyìí ó túmọ̀ yìí pé ọlọ́run ọba yìí sábà rọ ṣahadata ahlil ilmi ó lákà fún ìjẹ́rìí àwọn olùmọ̀ mina al-khalqi àwọn ẹ̀dá wadalla ala fadlihim ó sì ń tọ́ka lórí ọlá tó wà fún olùmọ̀ wa sharafihim àti yìí wọn wa makanatihim àti kòtò ga tí wọ́n ní àlà àrọ̀mí mọ̀ṣíhóòdì bíi wọ̀húwà tàwọ̀hì lórí nǹkan tó tóbi tó ń jẹ́rìí pé òun náà ní ọlọ́run ọ̀kan ṣoṣo. wọ̀lùmùrọ́dù bíi olùlẹ̀ ẹ̀lmi ní tí wọ́n gbà lérò pẹ̀lú olùlẹ̀ ẹ̀lmi àwọn olùmọ̀ òní ahlulẹ̀ ẹ̀lmi ṣẹ̀rẹ̀ẹ́ àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ tí wọ́n kẹ́kọ̀ọ́ àkọyege nípa ìmọ̀ òfin ẹ̀sìn ọlọ́run àwọn là ń sọ̀rọ̀ wọn o ẹnjìníà kọ́ ni wọ́n sọ o tòtí báyìí ní sìn ẹnjìníà kọ́ ni kódà kó fi lágbáwá kọ́ ọ ọ̀rọ̀ ìjìnlẹ̀ àkọ́ni wọ́n sọ bí báyìí mọ́sára rẹ o sáà pẹ́tọ́ àwa náà nì àti ọlọ́jì ìsìnlẹ̀ wa ẹ̀ náà ni mo fi dé kì sẹ́yìn ni wọ́n sọ o ká mọ́sára wa o wa gbogbo yòówù àwọn àtibá àwọn tó ní pé náà ti àwọn kọ́ ni wọ́n sọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ tí wọ́n kọ́ ni wọ́n sọ o àwọn tí wọ́n kọ́ ẹ̀kọ́ òfin eléyìí ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà ti fi ń sọ nípa ọlá àpọ́nlé àyè tó wà fún ìmọ̀ òní dálé lórí nípele àkọ́kọ́ ẹni wọn bá sọ pé àwọn olùmọ̀ àgbẹ kẹmísírì mo ṣe hàn Ọlọ́run sọ àwa tá a jẹ olùmọ̀ kí ẹsẹ irú tiẹ̀ wọn sọ kódà kò fi lágbáwá kò fi kọ àwọn tí wọn kọ́ ẹ̀kọ́ òfin ẹ̀sìn Ọlọ́run àwọn Ọlọ́run ọba ìlẹkẹ ọlá ń ṣe kí ni o òní ń sọ níbí báyìí lákàmá yakulu wo báyìí náà wọn ní kéde bá pàkà àwọn yẹn ti sọ pé iná ahlẹ̀ lẹ́yìn àwọn olùmọ̀ àlùmọ́rọ́dù bíhìm alùsìnà àti wòsìrà fáwọn oníṣẹ́ ọwọ́ àwọn àgbẹ̀ bí gbogbo wọn ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ wàhá ọ̀la láàyò kọ́ọ̀lù láwọn ahlul ilmi alẹ́ àwájú ilé ìtìlá gbogbo àwọn yẹn àní pé wọ́n ní olùmọ̀ nípa ń nípa ń ní òkèèrè àní pé wọ́n lólùmọ̀ ọ̀ lẹ́yìn àyìnbá hàn màdúdùn torí pé mọ̀ wọ́n lálà mọ̀kọ́yàdùn ìmọ̀ tó sì tí wọ́n ti fi mọ́lẹ̀ dé lẹ́bù kan ni kì í ti pé mà gbogbogbò bal yuqalu hadha alimun bil hisab wọ́n lá máa sọ ni pé eléyìí ìṣe ló ní mà alimu fìpé onímọ̀ nípa ìtọ́jú táwọn ti mẹ́sìn onímọ̀ fàrẹ̀ wọ̀lá yóò kọ́ ọ́nù láwọn ahlul ilm wọn ò ní pè wọ́n nípa bílí pé ahlul ilm àwọn olùmọ̀ tọ́bi sọ pé ahlul ilm àwọn tó onímọ̀ nípa ṣẹ̀ríà ọlọ́wọ́ bá ní. لأن هذا لا يطلق إلا على أهل العلم الشرعي تọ́ba sọ pé ahlul ilm tùmọ̀ nípa àwọn tó wọ́n jẹ́ olùmọ̀ òfin ẹ̀sìn ọlọ́wọ́. وأيضا بكنا أكثر هؤلاء أهل علم دنيوي àwọn tá a máa sọ pé mẹ́sìn ló ṣe ẹnjìnírìn ní kọ́ọ̀sì rẹ̀ tó ṣe kí ni o tó ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn onímọ̀ ayé ni o ẹ̀ mathematician ní lágbájá ìmọ̀ ayé ni. wọ̀fí him malahida ń wọn àwọn tí wọ́n gbọ́dọ̀ ń gbọ́ mulhidu rẹ̀ malahida ń àwọn tó yẹ pé òkè olùtakùtọ̀ lọ́wọ́ bá ni mọ́ àwọn tí wọ́n sọ níbẹ̀ náà àwọn ọmọ yẹn ètò ti pé ìmọ̀ wọn kò sí nǹkan tó lé wọn tó lé wọn kún ju àìnígbàgbọ́ sí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá lọ. yuridu ilmuhum ghaliban jahlan billahi azza wa jalla tó ti pé ìmọ̀ wọn kò sí nǹkan yaziduhum ilmuhum ghaliban jahlan billahi ìmọ̀ wọn lékún àìmọ̀ àìmọ̀ ọlọ́run ọba fún wọn ní gbogbo gbani wọ́n gurúran wọ́n ilhada ó àti ìmọ̀dé ìtakùtọ̀ lọ́wọ́ bá ń lékún ẹ̀fún wa. kàmá tó ṣe àdìdúwò náà láàdà pẹ̀lú ọmọmi àlìkàsírọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ iná ṣe rí ní inú àwọn nations tí wọ́n di aláìgbàgbọ́ àwọn ìjọ tí wọ́n di aláìgbàgbọ́. iná hùmù takọ̀ dimon fífi náà hàn wọ́n ríra àwọn ẹlẹ́sọ́ gbáwájú nínú ètò báwo ni iṣẹ́ ọwọ́ ilé iṣẹ́ ńláńlá ó bọ́ sí ọ̀sẹ̀ tẹ̀síwájú wọ́n ríra àwọn lásáájú bẹ́ẹ̀ lakinnahum kuffarun ṣùgbọ́n káfìrí ni wọ́n wa kayfa yuqalu innahum ahlul ilm kó láti fẹ́ pé wọ́n ní olùmọ̀ alladhina zakarahumullahu fi qawlihi wa ulul ilm tábí wá káwọn fún àwọn olùmọ̀ tọ́lọ́wọ́n ọba ìlẹ́fẹ́ ládàrúkọ nínú àyà yìí pé wa ulul ilm hadha ghayru ma'qulun ma'qulin abadan ìyẹn ọba làákẹ́ ìmọ̀ rárá. wa kadhalika qawluhu ta'ala bẹ́ẹ̀ náà ni gbólóhùn ọlọ́wọ́ bá tọ́lọ́ innama yakhsha Allaha min ibadihi al-ulama'u dájúdájú àwọn tí wọn àwọn tí wọn máa páyà Ọlọ́run ọba nínú àwọn ẹ̀dá Ọlọ́run nínú àwọn ẹrú rẹ̀ òní al-ulama'u àwọn olùmọ̀ tètè kọ́ lọ ń páyà àwọn ẹ̀dá rẹ̀ ọ̀tá fẹ̀tọ́ lọ ń páyà nínú àwọn ẹ̀dá òun náà ní kíni òun làwọn olùmọ̀ ẹni tí ń páyà Ọlọ́run ọba jù ìyẹn ni pé ahlul ilm hum ahlul khashiyati àwọn lẹni tí wọn gbọ́dọ̀ máa bẹ̀rù Ọlọ́run bàjẹ́ kó gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ tẹ̀ ń pa sọ fún wa níjẹjọ yìí pé nílẹ̀ Yorùbá gan wọ́n máa ń pa lówe wípé ẹni tó bá mọ bá ń kọ́ kì í fọba àṣírí alágbájá o ti mọ ọmọ mi o ọmọ mi o ọmọ tí mo ti rí o ṣe mọ̀ pé ẹni tí wọ́n sọ bẹ́ẹ̀ fún un pé mo ti mọ̀ mọ̀ mo mọ̀ àyíká ti sùúrù mo mọ̀ ọ̀rọ̀ yẹn ò yẹn ju ẹ ti sùúrù mo mọ̀ torí ẹni tó bá mọ ni òye kó fi ní tèrè àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ àwọn ni wọ́n mọ ọlọ́run àwọn ló ayẹ kó wọn tẹ̀ lọ́lọ́ ìbá ń sọ fún wa pé yorùbá máa ń sọ wọn ní àgbò ní wà lọ́jà kó ní ọmọ tuntun ṣe kí ni kó wọ́ ha ìwà ayédèrú àgbà tí wàá káyé ọ̀pọ̀lọpọ̀ wọn wà lọ́jà orí ọmọ tuntun tiẹ̀ wá ń wọ́ wí báyìí àbí ẹ̀kọ́ la ti rí ni àgbà ti pọ̀ lọ́jà àwọn àgbà kágbà ọrí ọmọ tuntun wá sí kíni ẹ wọwé lásìkò tá a wà yìí subhanallah sọ àwọn olùmọ̀rẹ́rẹ́ àwọn ọlọ́wọ́n ọba ìdíkẹ́ ọlá ń sọ fún wa o torí pé àwọn ẹgbẹ́gí ń bẹ́ ta àwọn ẹgbẹ́gí yẹn sì làwọn èèyàn gbà gẹ́gẹ́ bí àfa nínú àwùjọ pàápàá jùlọ àwọn ni wọ́n jádarí wa àwọn ni wọ́n ń já láṣẹ wa ṣé gbàgbọ́ tọ́lọ́ ni wọ́n fi débẹ̀ ṣé wọ́n gbàgbọ́ lọ́n lọ́sẹ̀ àwọn ló gbà wọn débẹ̀ àbí wọ́n gbàgbọ́ pé gbogbo àwọn kẹta wọn ṣe ó kéré nínú ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe nǹkan bẹ́ẹ̀ lónìí tí ń ń wá ipò òṣèlú lónìí tí ò ní máa dá ọgbọ́n tọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlọ́ọ̀fẹ́ kó dàbí ọba tí dára ta àwọn èèyàn tètè lọ́rùn kọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ alákọ́bá wa làwọn àpò nínú àwọn òtàn kúra wọn. ṣerú wọn bẹ́ẹ̀ ṣerú wọn bẹ́ẹ̀ ṣe náà lẹ́wọ̀ sọ fún yín pé tààlà bá àti òní jẹ́ pé ẹgbẹ̀gì ní ọ̀fà sókè ẹgbẹ̀gì àwọn aláwọ̀ yẹn òní ètò sọ pé à àbá kí ẹ tó dórí ipò yẹn á bá yín sa àwọn tẹ́ kan láta àwọn tẹ́ yìí à ìdí àwọn àgbálẹ̀ o ìdí àwọn àgbálẹ̀ làtánì ni àwọn bá yín sa làtánì à kẹ̀kẹ́ lè débẹ̀ tẹ̀bá tún débẹ̀ tán á tún sa làtánì ní kẹ́ ẹ lè rí ṣe tẹ̀bá tún rí ṣe á tún sa làtánì ní kó fi lè pẹ́ kété kánrin lọ́wọ́ yìí tọ́ba pẹ́ kété kan ní fún àtọ́síwájú tí yóò dọ́dọ̀ sí wọn. wọ́tá jókòó kò jókòó sí làtàmì tọ́ba jẹ́ pé tó ọmọ lówó tiẹ̀ tó fẹ́ máa fi jẹun ní òṣèlú mọ́ kàmpéyìn ọgbà bí làtàmì máa ń ṣiṣẹ́ bí èsìṣẹ́ subhanallah sòkòdà wa lójú dáadáa wípé kí èsì àwọn ìgbẹ́gí là ń sọ àwọn olùmọ̀ rere àwọn ni wọ́n ti kí ni o lọ́lọ́wọ́n ìlẹ̀kẹ́ là ń sọ̀rọ̀ fún wa nínú àwọn àyà ti ti ń sọ fún wa yìí àwọn olùmọ̀rere ni kì í sáwọn aláwo kò sáláwo. tọ́ alimuradu ulama òṣèré àwọn tó lọ́wọ́ bá ti ń sọ fún wa pé àwọn tó ń bẹ̀rù wọn lọ́wọ́ bá jù òun nínú àwọn ẹrú òun làwọn olùmọ̀ òun làwọn àfẹ́sìn wàlẹ́dínà yàrìfúnà lọ́ha àwọn tó ti gbé àlẹ́dínà yàrìfúnà lọ́ àwọn tó mọ ọlọ́wọ́ bá ní akọ ya'budunahu haqqa ibadati wọ́n sì máa sin ọlọ́run nípa apá àti ìjọsìn wa yakhshawnahu wọ́n sì máa páyọ̀ ọlọ́run ọba wọn àbẹ̀rù rẹ̀ amma haula ṣùgbọ́n àwọn yìí fa aghlabuhum la yakhshawna Allaha azza wa jal àwọn tá à ń pè láwọn ní ìmọ̀ tí wọ́n jẹ́ pé wọ́n ń gbé ìmọ̀ ètò ayé yìí káàkiri àwọn wọ̀nyẹn wọn páyọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá o bal yakfuruna billah wọn sá ìgbàgbọ́ sọ́lọ̀ ويدعون أن العالم ليس له رب أخيرين وقا نسوكا بيي وسي الله وباتودا suddenly ayé dé ọbẹ̀rẹ̀ náà suddenly òun náà délé ayé suddenly òun ló tún kó láyé jọ kan náà oorun nature ni oorun ọgbọ́dọ̀ má yọ nature ni òṣùpá ọgbọ́dọ̀ má nature ni ojú ọgbọ́dọ̀ má nature ni ó fi nature gbogbo àwọn kan wọ̀nyí àwọn orílẹ̀-èdè kan ti bẹ tóbi ìtaaba tóbi ìrọ̀ kó dà lódìdí ọdún irú nature wá sí wọn subhanallah àwọn odò kan bẹ láwọn kọ́ńtì mi tó ṣe kó dídí oṣù mẹ́fà ni ó fi dì ni ó fi wà ní àyè oṣù mẹ́fà ni ó fi yọ tọ̀ nature rú wo tiwọn yẹn tí òfin dọ́dọ̀ tiwa bẹ́ẹ̀ tọ́yẹ́ fún àwọn èèyàn kan bẹ tó ṣe pé wọ́n lu àwọn àsìkò kan nínú òru lọ́pọ̀ irú nature wo ti wọn. àwọn tó lu ọ̀sán tó jẹ́ pé ọ̀sán wọn yẹn gùn ju ó ti gùn ju bó ṣe tó àti bó ṣe yẹ lọ́nà ètò tiwa kí ni wọ́n lè ṣe kọ́nà tó tún mọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn olùmọ̀gbẹ́ ẹ̀dá kù ibi tí ọ̀sán wa gùn dé kódà ó ti fẹ́ kó ìdá mẹ́ta àtààbọ̀ nínú odidi ọjọ́ kan kó láti mọ ìgbà tá a sì mú báyìí Abe ní nǹkan báyìí bó láti ma baasi sí mu òòrùn lọ́kọ̀ tí ó yìí wọ́n sì rí bóòrùn ọ̀wọ̀ ẹnu aago méje ló ti kọjá yìí òòrùn sì tún wà yányányá ah, ọlọ́run tóbi lọ́ba o ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlákùnlé yóò mi Awọn fi ṣá àwọn àtọkọjú dà wà ọ̀tọ̀ọ̀tọ̀ ní pẹ̀lú àtọkọjú dà ẹ̀rọ ní òun náà làwọn ọ̀dọ̀ wọ̀wà káwọ́ ọlọ́mọ yìí pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdú ọtí bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn olùmọ̀rere nínú ẹ̀sìn tí wọ́n jẹ́ àwọn afẹ́sìn gidi tí wọ́n mọ ọlọ́run ọba tí wọ́n ń tẹ̀lé tọ́lọ́run tọ́lọ́run ọba ilé kí ọlá ń sọ fún wa. bákan náà a mọ̀ pé àwọn wọ̀nyí a mọ̀ mọ̀ pé àwọn wọ̀nyí tí wọ́n jẹ́ àwọn olùmọ̀ yìí àwọn olùmọ̀rere yìí àwọn gbọ́ ọlọ́run ọba gbọ́ wọn ò ní gbàgbọ́ sí ọlọ́wọ́n ọgbà kọ́ lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ní ìṣẹ́ gbogbo wọn gbà pé nature ni tọ̀bí àní innama hiya tujiduhu wa tatasarrafu fihi wọn ní nature ìgbà àdámá ní ìṣe gbogbo nǹkan olómù nǹkan bẹ́ẹ̀ oníṣẹ́ ìṣe bó nínú gan kama huwa inda shuyu'iyyin innahum yunkiruna rabba subhanahu wa ta'ala ana indahum ilman dunyawiya tó ti wọn ti ní máa yé lọ́wọ́ kayfa naqulu inna haulahi hum ahlul ilm kó la tó wá fẹ́ pè wọ́n ní olùmọ̀ eléyà ti sẹ́ni o torí ìmọ̀ tọ́lọ́ ọba ìdèkẹ́ lọ́ba sọ ọ́ tá a mọ̀ pé ìmọ̀ táwọn tí wọ́n jẹ́ ẹni rẹ̀ ní wa huwa laqabun sharif àdàpè tó jẹ́ ti yìí ni la yutlaqu ala al-mulahid malahida ayélujára wọn tó takùtọ̀ lọ àtàwọn kò fáàlù wọ́n yìí kọ́lù ha ọ̀la àlè yìí lè tá a fi wá máa pè wọ́n ní olùmọ̀. àwọn màláíkà olùlẹ̀ ìlmi làwọn náà ìjọ wọ́n jẹ́rìí pé kò sí ẹni tí ìjọ tuntun sí lòdù àfọlọ́ wọ́n jẹ́rìí pẹ̀lú jọ pẹ̀lú pé ọlọ́wọ́n bọ̀ bọ̀ ọ̀kan ṣoṣo ni tọ́ba rí bẹ́ẹ̀. la ibrata bi qawli ghayrihim min al-malahida wal-mushrikin was هؤلاء لا عبرة بهم ولا بقولهم لأنه مخالف لشهادة الله وشهادة ملائكته وشهادة أولي العلم من خلقه ọ̀rọ̀ gbogbo àwọn yẹn àwọn màláíkà àwọn tó takùtọ lọ́wọ́ alákàkùn rẹ arára ọ̀rọ̀ àwọn ẹlẹgbẹ́ àwọn ọ̀rọ̀ àwọn tí wọn ò ṣe kankan tó ò ṣẹ̀sìn kankan gbogbo wọn yẹn wọn sá ìgbàgbọ́ sọ́lọ́run ọba ìlẹkẹ ọlá ni alákàkùn ọ̀rọ̀ wọn torí pọrọ wọn yapa ti jẹ́rìí tọlọ́run ó yapa ti jẹ́rìí màláíkà ó sì yapa ti jẹ́rìí àwọn tó ń tẹ olùmọ gbólóhùn ọlọ́run sọlọ́run sọ pé kọ́ imam bilqis mansobo ní alẹ́ hal ìṣesí tí wọ́n wà nìyẹn ọgbà nẹ́sọ̀ àtòrí pé hal ní ìṣesí wọ́n sọ nípa àṣìṣe wọn ni. ẹ manṣẹ́hìdá ọ manṣẹ́hìdá ẹ haalatu kọ́ni kọ́ni ní kọ́ iman subhanahu wa ta'ala wọlkéso aládìg lórí ìṣesí pé ọlọ́run ọba yìí ọba tó dúró pẹ̀lú déédéé ni. alkéso mẹ́yẹ ẹni aládìg déédéé ẹ anallaha ta'ala. qa'imun bil 'adl ọlọ́run tó pẹ̀lú déédéé fi kulli shay'in lórí gbogbo kan wal 'adlu diddul jawr nítorí pé àdìlú òun náà nìdàkejì jàǹbá òjòrò àlìjáwòrò èrè òjòrò hàn tẹ̀mọ̀ pé hakamun adil ọlọ́run ọba adájọ́ onídéédé ni la yasuru anhu illa al-adl kò sí dín wálá tọ̀dọ̀ ọlọ́run àfi déédé ń fi kulli shay níbi gbogbo nǹkan wa qawluhu gbólóhùn ọlọ́run tọ́lọ́ sọ pé la ilaha illa hu ta ọ̀njẹ́ ta'kidun lil jumlatil ula ọwọ́ akàn ọ̀rọ̀ àkọ́kọ́ yẹn nípa sẹ́yìn kó ti wí gbólóhùn la ilaha illa Allah síwájú yẹn náà illa hu síwájú pé shahida Allah annahu la ilaha illa hu ọwọ́ akẹ́lẹ́ yìí la ilaha illa hu tọ́wálẹ́lẹ́ kejì yìí ọwọ́ akàn ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ yẹn ọwọ́ akàn nípa rẹ̀ wọ́kọ́wọ́lò gbogbolóhùn ọlọ́sọ́lọ́ wọn sọ pé al-azizu al-hakim ọba abiyi ọba ọ̀jọ̀gbọ́n ismani lillah orúkọ méjèèjì sọlọ́wọ́n bá ní ṣe azza wa jal yatadammanani sifatayni min sifatihi méjèèjì ó tún kó ìròyìn méjì sínú nínú ìrò àwọn ìròyìn ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá wa huma al-izzatu wal-hikma òun ní ìròyìn iyì àti ìròyìn ọgbọ́n ló fi jẹ́ pé gbogbo orúkọ ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá tọ́lọ́wọ́n ọba jẹ́ gbogbo rẹ̀ lọ́jẹ́ àbíròyìn lálẹ́ fa ìròyìn jáde lára rẹ̀ tọ́lá ọba ìlékè ọlá tọ́ba péré ní muhaimin àríwárẹ́yìn ìròyìn tí ó jáde bẹ́ẹ̀ ni alẹ́ àìmánàtù ìríwárẹ́yìn títí báyìí nísìn bẹ́ẹ̀ náà ni bọ́lá ti wá péré ní alẹ́ aziz ọba abiyi ìròyìn alẹ́ ìsà ìròyìn yìí ń bẹ níbẹ̀ bọ́lá ti péré ní alẹ́ hakim ọba ọ̀jọ̀gbọ́n ìròyìn alẹ́ hikma kíni o ó wà nínú rẹ̀ yàtọ̀ sí àwọn iṣẹ́ iṣẹ́ ọlọ́run ọba ìlékè ọlá àyẹ̀kọ́ ṣùgbọ́n gbogbo orúkọ làáfà ìròyìn ìròyìn lè ṣe kíni ló lè jáde ní ara rẹ̀ eléyìí òun náà sì ní lànà àwọn ahlus sunnah wal jama'ah salakana Allahu bihim tariqahum wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallama taslima kathira. Thank you. oníbẹ̀rẹ̀ ni ẹni tí wọ́n jẹ́ ọlọ́kadà tọ́fẹ́ gbéyàn gbéyàn wá dàbíọ́ bàtà wá dé táwọn jọ ń sọ̀rọ̀ pé ìlú lọ́gbà ìlú lọ́gbà àwa ń gbóòórùn pé o ti mutí wọ́n ní sọ̀rọ̀ téèyàn jọ ń sọ téèyàn ti gbẹ̀sẹ̀ ọwọ́ ọ̀gbẹ́sẹ̀ tó ṣe wáyé ti ọ̀gbẹ́sẹ̀ àti ọ̀bá ti sẹ́rí mímọ́ torí gbé ọlọ́kadà tó sì mọ́ kójú rẹ̀ ò tíì tọ àwọn tó dáa ní kọ ọmọ kùmà sí ni tó ti mú tí tó ọ̀pọ̀lọpọ̀ asidẹnti tó lágbára jù àwọn náà tó ti àmọ́ pé wájú sọ̀rọ̀ tó wá ti wá sọ̀rọ̀ dẹlẹsẹ kí ló fẹ́ sọ dẹlẹsẹ Ọlọ́run ọba ìlẹkẹ ọlẹyìn fi ìyá ẹnìkan kan jẹ èèyàn tó ń gbàdé pé ọlọ́pàá aláṣẹ pé ọlọmú tí tó ìwọ dáa tó ní oṣù máa ń kankan tó yẹn bá ti rí pọ́tì ni ó ti mú tí ìsàbọ̀ fagbó máa wulẹ̀ fún un wọn kọ ọ̀kadà rò wọn bẹ́ẹ̀ bàbá wọn tó ti pín ọ̀kadà báyìí fún láìpẹ́ obìnrin ọmọ rò rárítì bàbá òkìlì gbogbo gbogbo ẹ ti wà gbogbo ẹ fọ́n bíi kí ìwé lọ fi di ọdún kan tí wọ́n ayé gẹ̀rẹ́ tẹ báyìí aha péyàn sọ̀rọ̀ gbogbo àwọn ti fi yẹn kò sí sòṣùgbọ́n àwọn bá sọ̀rọ̀ sí ìtumọ̀ àpò péyàn tẹ̀lé sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ rẹ̀ náà. Nam. Àwọn ẹ̀ka náà lè dá yẹn. Ọ̀rọ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbọ́kẹ́yà mi.

èyí tẹ́ wọ̀ lórí ilẹ̀ tó ti jẹ ìfà ọ̀ ẹni tó kó bá ti bẹ́ẹ̀ Èti ìtọ́ tí ó jẹ́ kókó jù nínú ìbéèrè náà ni pé ọ̀bọ ṣé jíjẹ ni àbí ṣe jíjẹ ẹran ní odò kí ni ìdájọ́ rẹ̀ nínú òfin ẹ̀sìn ọlọ́mọ rò pé kókó ìbéèrè nìyẹn. Sẹ́ni wọ́n lọ́ọ̀dọ̀ ara rẹ̀ lẹ́nu. Ètò àwọn àti èmi tí ì fi ọlọ́wọ́n ọba òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ti fi hàn lè jẹ́. tó ti báyìí nìsín ọ̀bọ kìí ṣe ètè èèyàn lè jẹ ètè ń ọba nìyẹn ẹ pàápàá jùlọ ẹran pọ̀ tá a lè jẹ tó fi pé lórí ọ̀bọ látà fi wọ́n ó fi àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ ọ̀bọ àti ẹlẹ́dẹ̀ àwọn olùmọ́ni pé lè jẹ́ pé ẹran tó dáa ni jẹ́ nǹkan tó dáa ni lè fi wọ́n nǹkan nígbà ó ní àwọn ni wọ́n jẹ́ ọmọ àyà àlèkérọ́jàtà wọ́lkọ̀nàzì ọmọ àyà ẹlẹ́dẹ̀ ọmọ àyà ọ̀pọ̀ àti ẹlẹ́dẹ̀ subhanallah ó túmọ̀ pé a ah, ọlọ́run ọba tó dẹ̀dá o ó pé nínú gbogbo ẹ̀dá tó dá ẹ̀dá rẹ̀ tó sì pé onídìí tọ́lọ́run fi dá wọn ṣùgbọ́n tọ́lọ́run fi gbé yẹn ajẹ́pẹ́ àwọn ẹran yìí ti ẹran tó dá rẹ̀ ìgbà tí ó tún wá mu wá ti ṣe léwọ̀ ó túmọ̀ ìpè ńtọ́jú afẹ́ni tọ́jú onílàáfẹ́ tó bá jẹ́ lẹ́sìn kó wulẹ̀ jìnnà sí ti ń jẹ́ ọ̀pọ̀ tó ti báyìí nínú torí pé kò lè jẹran tó mọ́ kọ́lọ́mọ ọba ìlẹ́kẹ́ ọlọ́run fi àwọn ẹni ẹ̀gbìn kò fi wọ́n wé irú ìsẹ̀kùn yẹn. anẹ́sùn náà fi yẹ kó yẹ wa pé àwa yìí lẹ́yìn sàládà mọ́sálù sọ̀wọ́ a lápẹ̀rẹ̀ ebú lára olùgbàgbọ́ òdodo lápẹ̀rẹ̀ ebú lára àwọn èèyàn kéèyàn náà ni wọ́n ní àpẹẹrẹ ebú ẹ wá wá àpẹẹrẹ ebú tọ́lọ̀ fún wa bó ni mùsùlùmí kan fi aṣọ pọ̀ bọ̀ bọ̀ bọ̀ torí pọ̀ bọ̀ bọ̀ sájọ gbádùn lóko díẹ̀ kò jẹ́ àgbàdo rẹ̀ ọgbàdo òtí wọn òtí wọn bá ti sọdẹ rẹ̀ tán àfikú ọ̀jẹ́ àà sọ pé ọ̀bọ tí ń bẹ láyé ní ìsìn pé àwọn tọ́lọ̀ ń sọdọ̀ bọ́njọ́ kìíní àná ni rárá o ẹ mọ́ gbàgbé pé àwọn tọ́lọ̀ ń sọdọ̀ bọ́njọ́ kìíní àná yẹn náà àwọn gan bẹ tí wọ́n ti já wọn aráàlú wọn táwọn sì lásìkò ni padà rí ní bímọ ní àwọn ọ̀bọ tí wọ́n sọ̀bọ tí wọ́n ju ilẹ̀ jẹ tẹ́lẹ̀ ọlọ́run pa wọ́n bó ti sọ́ńdọ̀ bọ́ báyìí ọ̀pọ̀ àwọn rẹ pẹ̀lú òjijì ọ̀bọ wọn ni títí báyìí nìsín ṣùgbọ́n ìtọ́ jẹ́ pàtàkì ni pé bí mùsùlùmí ó ṣe kí ni ó sọ̀rọ̀ à ń pa ọ̀bọ wọ́lọ́sọ̀ àlà àlà wà àlà ẹran ní alákọ̀ọ́kọ́ nípa ọ̀rọ̀ omi kódà nínú Bulughul Maram tí ó béèrè lọ́wọ́ àmì sílẹ̀ nípa omi odò so onípìlẹ̀ rẹ̀ ni pé Abu Hurairah sọ pé inna kunna narkabul bahra àwa ajẹni tá a máa ń gun orí omi tá a bá ti gun orí omi tá a ń lọ lórí omi àwọn òkè ń rí nǹkan tá a máa ń gbé dání lómi tó pọ̀ àkómi díẹ̀ ni omi ìta bá ní lọ́wọ́ tá a bá láàmú àní lómi tá a fi sàlùwàlá tá a bá sì láàbù omi sàlùwàlá àlè lómi tá a fi rẹ̀ ń nígbà tí ògbẹ bá ń gbẹ wá afadà tàwa tó omi máa hìl bá sáàlì omi gbúdọ̀ sáàlì fi sàlùwàlá ànábi sallallahu alaihi wasallam sọ pé huwa tahuru mà òwò dáadájú òun mímọ́ lómi rẹ̀ alihillu maytatuhu kún gbèsè inú rẹ̀ nínú ẹran tí gbénu odò ẹ̀tọ́ rẹ̀ maytatuhu kò dá kọ́ mẹ́ta títí o alihillu ẹ̀tọ́ ni maytatuhu òkú gbèsè inú rẹ̀ tá a ti mọ̀ pé ẹran oríṣiríṣi ní bẹ nínú nínú odò nínú tíra fatihu zeri jalali wal ikram li sheikh salih ibn Uthaymin rahimahullahu ta'ala kọ́lọ́n ọba kọ́ba akẹ́ bàbá yẹn ní mujalladi alákọ̀ọ́kọ́ nínú sẹ́rí hadith yẹn wọ́n sọ yìí pé eléyìí tọ́ka lórí pé gbogbo ẹran tí ń bẹ nínú búdú ẹ̀tọ́ ni jíjẹ kódà wọ́n tún sọ síbẹ̀ dáadáa pé kódà kí rẹ̀ ọjọ́ ìrísí èèyàn àwọn sọ sápẹ́ náà bẹ́ẹ̀ ipe ẹran búdò yàtọ̀ sí ẹran ìtagbà sàṣà báwọn ṣe sọ nìyẹn ìṣe báyìí ní sùn ló pé rí ẹni tó bá sọ bẹ́ẹ̀ bóyá táwọn bàbá yìí sọ pé mi òkúta nàbí wí kò sọ pé mi ẹja kò sọ pé ẹja nìkan ó ní mi ìdátò òkú ń bete inú rẹ̀ òkú ń bete inú rẹ̀ àná ní tó túmọ̀ yìí pé òkú mbete ẹ̀kọ́ sókú mbete tí ò lè ṣe kíni tí ò lè jẹ ẹnu máa pé kọ́sá jẹ ẹran tí wọ́n jẹ ẹran tí ó ń gbénu omi kọ́ má jẹ fẹ́ràn tó lọ kú sódò káàsì màmá àmọ̀dájú dáadáa pé ẹran yìí àdámà rẹ̀ ní pé inú omi ní ṣe kíni o inú omi ní gbé àwọn ẹran kan bẹ tó ṣe pé àmọ̀ yìí pé bàrùmà yìí ni wọ́n wọ́n pẹ̀lú àwọn ẹran kan ní bàrùmà yìí bàrùmà yìí ni pé ń gbénu odò ń gbélé báhárù máàbù wọ́n á pè ní eh, bàrùmà yìí barmani eh, baru baro orílẹ̀ gbẹrẹ fún baru, àti máàbù wọ́n ń pè ní barmani àwọn ẹran tó ti pé ń gbélẹ̀ ń sì ń gbé inú omi ẹran tá à ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́ran tó ti pé gbogbo ìṣesí rẹ̀ inú odò ní gbé lóde báyìí ìṣesí rẹ̀ inú odò ní gbé tí ọba fi ní sílódò yọ̀ọ́yà wà létí níbi odò tí ó yà lẹ́mú talásán ìṣèpẹ́ ẹ̀rọ pé yóò tún wá máa ṣẹ̀ṣẹ̀ mí lọ lórí ilẹ̀ gbẹrẹ fún bí mo dódò má odò bí mo délé pẹ̀lú ọmọdé la pápá kò ní jẹ bẹ́ẹ̀ ẹran odò gangangangangangan so ẹran tá a bá ti mọ lórí ìṣesí yẹn wallahu ta'ala a'lam so n tí olùmọwà Sheikh Ibn Uthaymeen rahimahullahu ta'ala tó ń sọ nìyẹn ẹn tó bá fẹ́ ṣe tẹ̀síìlì lábẹ́ rẹ̀ tó fẹ́ ṣe àwọn àlàyé lábẹ́ rẹ̀ òní ọ̀sìn tó a máa mú pé tó lọ́dọ̀ tó wọ́n ẹran tó bá ti jẹ ẹran kan tó lè ṣe bákan láyé bíbá yìí òun ò ní wulẹ̀ sí o òun ò ní wulẹ̀ jẹ́ ń ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ nìyẹn so Allahu ta'ala a'lam wa a'lam. ẹja kò bá yẹ pé ìjókòó apá àwọn máa ń sí ìgbàgbọ́ ọ̀rọ̀ tẹ ẹ̀rọ ọ̀rọ̀ tó bá ti rí báyẹn máa ọba ọlọ́ọ̀bá lórí àlè pẹ́nu ara wa jọ lórí ẹ̀. ni má bí àbí fi wà pé á ah, ìtẹ́mi rí ẹ̀rí pé sọ̀rọ̀ bọ̀ kí mo wí fi ń sin sójú àníkì tẹ́lẹ̀ mi bá wá rí pé tóun fi ń sọ ọlọ́run fi ẹ̀sùn sẹ́yìn pé àgbà alẹ́ yìí mi jẹ̀lì ṣùgbọ́n tá a lè ṣe ìdìzámù àwọn yẹn pé nígbà tẹ́mi ti gbà pé báyìí o gbogbo àná láti gbà ní o kò ṣeé ṣe ṣé o bá mi yé báyìí ṣe ìyẹn ò ṣeé ṣe òun kálukú wa ni ká wo ní táwọn olùmọ̀ ń sọ pẹ̀lú àwọn ẹ̀rí àtàwọn àlàyé tí wọ́n bá ní tó ń bẹ lábẹ́ rẹ̀ tó jẹ́ kó súnmọ́ tá a lè fi sí lọ́n pé ah ìtọ́ka tèmi balẹ̀ sí ni kí n ṣe kí ni o kì í ṣe báyìí ẹjẹ asọ̀rọ̀ ẹran ìgbẹ́ jẹ́nẹ́rálì ẹ̀gbọ́n ṣé mùsùlùmí ọba kọ́kọ́ jẹ ọ̀nà ìgbẹ́ tí nǹkan ó sì ní nǹkan kan ò ní ṣe sòtá àfi ní kọ́kọ́ wò pé ẹran wo ni wọ́n pa wá fún wa tí wọ́n ní ajẹ tó jẹ ẹran ìgbẹ́ yìí sẹ́ran tọ́tọ́ ká jẹ ẹlẹ́ẹ̀kejì tá a lẹ́ni tó pa bóòlù ti pa tí ọba tí wọ́n máa dá gbogbo wa láyé lẹ́kẹ́ yìí ọ̀pá sí mọ̀nà ìwọ náà lọ pa pa ẹyẹ kan kọ́ gàtí ara náà kọ́ gbé àparò olóńgbò kí wọn náà máa dájẹ kẹrẹ àgbẹni wọn lẹjẹ sẹni kó mú ọtí kò sẹni kankan tó mú yàn sí bó ọba ti pa ewúrẹ́ tọ ọgà sínú náà báyìí tó fi asa sí gbogbo báyà rẹ tọ ọgà síbi iná tí wọn kàn òróró tó tó tó tó ah ìrora kunu bá tún mọ pa nù mo rò pé kò sẹni kankan tí ó mú ọ so torí àbùkátà ta lọ pẹ̀lú ọ̀nà wo lọ́gbà pa abùkátà rẹ̀ nírú àwọn irú àwọn ẹran báyìí abùkátà rẹ̀ irú ẹran wo sì ní ẹran náà ìgbà nìkan kan gbé nǹkan kan wá ló ti gé orí ẹ̀ dànù ó ti gẹ́sẹ̀ rẹ̀ dànù ó ti gọ́wọ́ ẹ̀ dànù abẹ́ ìfura bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ lọ́jà sí yóò ti gorí ẹ̀ dànù torí àbùrọ̀ lórí nìkan mọ irú ẹran tí ì ṣe yóò gàpá àbọ̀wọ́ rẹ̀ àtẹ̀tẹ̀ òní mọ̀ tí ìbá sáwọn tó ṣe pé wọ́n bá jẹ́ ọ̀rẹ́ tí wọ́n mọ̀ pa ẹ̀rẹ́ dáadáa tó bá wu ẹran ẹran ẹyin ẹran mi bá yọ pé ẹran báyìí lè ràn yìí lẹ́ran mi ti ń sòrúurú wọn ti ò pé ẹran báyìí kódà tí ilé yá ti ẹran awé awé ẹran ti rí ní ọdẹ mi ò wò pé ẹran ẹran báyìí lè ràn òórùn lásán lọdẹ mi ò ṣe kí ni o mi ò gbọ́ pé ẹran báyìí lè ràn yìí ẹ ká mójútó ó jẹ́ àìní sìn kí n sá wá kúndùn ẹran débi fẹ́nìkan kàkà gbé tọ́ bá ti rí wá fún wa làánà ọ̀kàgbà so ṣe dáhùn ọ̀rọ̀ tí ọba jẹ́ pé ìyapa bá wà lọ bẹ́ẹ̀nbẹ́ ẹni tó ń kálukú bá fi ń sin lọ́ọ̀ ní kọ́ pẹ̀lú ẹ̀rí tó ṣe kíni o tó bì í tó fi fi ń sin lọ́ọ̀ àmọ́ pa afẹ́ gbogbo yẹn jọ àlè gbogbo yẹn jọ lórí rẹ̀ wallahu ta'ala a'la wa a'lam naam nàmbà tó nàmbà tẹ̀lé. wà lè kọ́ sọ̀rọ̀ sẹ́rí lágbègbè àti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ kó kálukú ó sòdodo pẹ̀lú ẹ̀sìn ọlọ́ ẹ jẹ́ àsòdodo pẹ̀lú ẹ̀sìn ọlọ́ ìsòdodo pẹ̀lú ẹ̀sìn ọlọ́ ni ó de kígbèsè ayé wọ́ ọrọ̀ pẹ̀lú ẹ̀sìn tá a fẹ́ ṣe àwọn ìbéèrè tó bá lóyún tó pọn mọ́ tó sùn fà lọ́wọ́ ìmọ̀jà béèrè rẹ̀ ní ordinary ìbéèrè tíyìn bá ti gbà pé tọ̀ èmi ò mọ̀ ń lọ sẹ́kù mọ̀ ń lọ ṣiṣẹ́ ń bẹ̀ sì máa wà tí màá ṣiṣẹ́ náà títí tí ń fi padà rí pé tó mo bá padà rí pé kí n padà sẹ́rí wálé kọ́ máa kírun ẹ̀ pélé fo tuntun yà ní ìsìn tí wọ́n bá béèrè pé mọ́ máa jírí ọdún pé ah, èmi ti wà lẹ́kọ̀ọ́ èkó lọ́mọ́ wà ní ìsìn ah, èkó lọ́mọ́ wà kírun ẹ̀ pélé fo ṣùgbọ́n kọ̀díṣà kan ló dé wọ́n fẹ́ lówó kan ní ìsìn owó tó fẹ́ lò yẹn thirty thousand ni ló wá tájẹ́ tẹ̀fí lọ́sẹ̀ kan ti bá dẹ́kù ní ìsìn máa padà kọ́ sírù rẹ̀ ní òkè bíríkìlì àní ọgbà ẹsẹ̀ odidi iṣẹ́ tó oṣù kan yóò fi ṣiṣẹ́ yẹn kọ́sùrù rẹ̀ ní òkè torí tọ́ba ti parí sẹ́yìn kíní ṣe ń bọ̀ wálé. ọwọ́ ah, sẹ́yìn lọ lọ́wọ́ padà túmọ̀ pé ọ̀sẹ̀ kan ó kún kọ́sùrù rẹ̀ ní òkè tó ti báyìí ní ìsìn gbọ́ yẹ pé condition sẹ́yìn náà ló ṣe kíni o lọ́dà dúró ṣùgbọ́n tọ̀ ó ti wá gbà wọ́n bá tún gbé mi fún wọ́n tún ní mi fún bẹ́ẹ̀ bí wọ́n tún ní mi fún bẹ́ẹ̀ tọ̀ ọ̀dà pé ọbẹ̀ fẹ́ wà ní lẹ́kọ̀ọ́ ìbáyìí kò sí wáyé ní ìsìn kọ́yà tètè tẹ́ pa rẹ̀ kó lè máa ṣe ni kó lè tètè mójútó ìrun rẹ̀ toró ṣe pàtàkì ẹ má jẹ́ ká fi ara wa ká má máa fi ṣeré ẹ̀tọ́ bá ti gbà pé èkó ilé ìsẹ́yìn ilé ni tó gba méjèèjì gẹ́gẹ́ bí ilé ìrìn àjò tí ń bẹ láàrin èkó sí ni ó fi máa ti kọ́ sùúrù reality gbogbo ìrun tó bá ba ní ọ̀nà yẹn tí mọ́tò sì du ogun bí ó ṣe ni o bí ó ṣe kọ́ sùúrù rẹ̀ wọ́ tó tún kó nu ibi tí wọn tó bá tó ti dúró ìlú tó bá bẹ ni ó ti kíni o yóò ti kọ́ sóró rẹ títí tó fi dé ààyè yẹn títí àyè sí tọ́ba jẹ́ ọmọ bíbí ìsẹ́yìn òun ti wá gbà yí pé èkó kankan mò ń gbé ìbàdàn nílé kò sí kankan ìbàdàn nílé títí àyè sí yọ ọmọ kírun rẹ pé nìbàdàn ìjọ tọ́ba kan délé tọ́wá ló ń wá kí wọn jọ méjì jọ mẹ́ta kọ́ sóró rẹ ni ó ti kíni o kò ní ó ti torí kó ti gba ìbàdàn gẹ́gẹ́ bí ilé rẹ títí àyè sí ìlú tá a ti ti bí ní ìlú ìsẹ́yìn tòbí àwọn èsì tí ẹni kájọ kájọ fura sí làáfin ní máa níṣòro nípa àlámọ̀rí ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ ló ti pé ìrìn àjò táàrin àti mọ bó ṣe rí àmọ́ bó ṣe rí a kàn máa fi yẹn béèrè ìbéèrè lọ́dọ̀ àwọn tó ń jẹ́ olùmọ̀ nítorí àti mọ́ fún àwọn olùmọ̀ sínú ìyọnu sínú fìtínà sínú wàhálà ká máa na bí ìbéèrè yẹn bá ṣe rí gangan gangan tààràtà ká máa na sọ ọlọ́run à ń bẹ́ o ọlọ́dà kò má jẹ́ kẹ́sìn wo yin gẹ́ o lọ́mọ jẹ́ kẹ́sìn wo yin gẹ́ o lọ́mọ jẹ́ kẹ́sìn wo yin gẹ́ o olùmọ̀wá àgbà sẹ́fọ̀ wa Ibn Qayyim rahimahullah ta'ala wọ́n ti odidi tíra wọn pè ní I'lamul Muwaqqi'in an Rabbil Alamin fífi mọ àwọn tí wọ́n ń sáyìn fún àwọn èèyàn tí wọ́n gbẹnu ọlọ́wọ́n bá sáyìn fáwọn èèyàn nípa pé ẹ̀sìn pé kí wọ́n kọ́kọ́ ka àwọn nǹkan kankan tó nẹ́sẹ̀sì tó pàtàkì nínú òfin ẹ̀sìn ọlọ́run síwájú kó tó di pé wọ́n mọ̀ sí kí ni o wọ́n mọ̀ gbé ìdájọ́ síta torí tí ẹ bá sọ fẹ́ nìkan pé ṣé ṣé tẹ́rí òun báyìí ọlọ́run lọ́mọ iye àwọn tó náà sọ fún pé ṣé tẹ́sẹ̀ rẹ̀ ọmọdé tí ọmọ padà sọ́dọ̀ ẹ̀rẹ́ tí ò ní gẹ́gẹ́ bá a tún ṣe sọ àní béèrè wa tá a bá fẹ́ béèrè tó bá lóyún tó bá pọnmọ tó tún fọmọ dání ká ṣe kí ni o ká sọ ọ́ kọ́ mọ̀ jẹ́ pé sápáná lákàbéèrè béèrè tó lóyún tó sì pọnmọ ní àwọn àbọ̀tà pé òsáàtún sádọ́ àkúrò wọn ti sọ pé báyìí òsáàtún ilé ìgbé ti sọ báyìí òsáàtún ìgbéni kan sọ báyìí rárá o kásáyà ọlọ́run lọ́dọ̀ àwọn tó ń di olùmọ̀ torí pé àwọn olùmọ̀ máa ń sọ pé àtúntà irú láàyò ọ̀rọ̀ kò hà lóhùn wọn ní oníbèrè àmọ̀tẹ́ díẹ̀ táwàdé ní ọkàn rẹ̀ àmọ́ ló fi jẹ́ pé àwọn olùmọ̀ wa ẹ máa wọ́n lọ́pọ̀lọpọ̀ ta'ala téèyàn bá béèrè béèrè lọ́dọ̀ wọn tààràtà báyìí wọn ò ní kólita ọ̀sọ̀ wípé wọn ò pé ìwọ sọ báyìí tọ́ba jẹ́ pé bó o ti béèrè yẹn ni báyìí lè léyìí nígbà tí wọ́n sọ pé tuntun béèrè rẹ̀ tún béèrè so láti fi fi ọ̀rọ̀ rinlẹ̀ òun náà ni gbogbo àwọn ìbéèrè yẹn sì ni bí wọ́n bá ṣe ń béèrè báyìí ni wọ́n ṣe ra kọ́ sójú tákàdá wọ́n sì sọ ìbéèrè dáhùn sí àwọn olùmọ̀ọ́sí kíni o tó ń dáhùn sí abẹ́rẹ́ ọlọ́run bá kó pín ní àtẹnukọ̀ fún alá lórí ìtòrí rẹ̀ wallahu ta'ala a'la wa a'lam tani láti àbí ìbéèrè tí wọ́n ní ìnàmọ́yà mo ní mọ̀lẹ́bí kan tó jẹ́ ẹlẹ́mọ̀ ọ̀dọ̀ wa tó síbẹ̀ gbogbo jẹ́ fún ọmọ ọ̀dọ̀ ìyá aláwọ̀ ẹ̀sùn máa lọ síbẹ̀ lọ́jọ́ kan ọjà tó ń wọ́n ní wọn. dọ́kẹ́. ó pè mọ́ ilé gbólóhùn pọ̀ ń jẹun lọ́dọ̀ ẹlẹ́bọ ọ̀tọ́ yé wọ̀ nínú ṣẹ̀ríà Islam sápánà pọ̀ ń jẹun lọ́dọ̀ ẹlẹ́bọ torí pé fún rẹ̀ o lè mú adìẹ tí ó pa adìẹ fúnra rẹ̀ o lè méwúrẹ́ fúnra rẹ̀ tí ó pa ewúrẹ́ fúnra rẹ̀ ìmọ̀ jẹ oúnjẹ lọ́dọ̀ kèfèrí haram fil Islam mo rò pé wa haram fil Islam á sọ̀rọ̀ àfọ̀sẹ̀ sí ẹ ibi tí ọ̀rọ̀ wà ó lọ́rọ̀ àwọn ahlul kitab àwọn tọ́lọ̀ ń fún tíà àwọn Jews àtàwọn Christian ibẹ̀ lọ́rọ̀ wà táwọn olùmọ̀sọ nípa oúnjẹ wọn pẹ̀lú ayé àtọ́lọ́ ọba ìlẹ́kẹ́ la sọ pé wọ́n tọ́ àmú lẹ́dí náà ó tó ìkìtà mi kọ́bí kan ó tó ìkìtà bá ìlú lápò mọ́tò àmú kan ìlú lápò oúnjẹ yín ẹ̀tọ́ ni fún wa oúnjẹ fún wọn náà ẹ̀tọ́ ni fún àwọn náà àbẹ̀ bíbá ìlọ́rọ̀ àwọn ìyá lágbègbè kan pé oúnjẹ wọn halal títí àyìnkù gbogbo oúnjẹ kalẹ̀ fún ọ̀sẹ̀ bá tàwọn òbí máa gbogbo oúnjẹ wá ọ̀jẹ̀ ẹnu bí ọdún tí wọn láti kí ni o bá ti sọra torí pé ọdún ìjọsìn ni o ẹnu ò sì ní jẹ kójú ọmọ jì wọn lè gbé rẹsì kiri ti fún ọ wọn padà fi ẹnu ránṣẹ́ fún ẹni pé tó bá pé mo ní ọ pé mo ní ọ kí wọn o wípé wọn kú sí wọn bí wò àtẹ̀yẹ ó ti dé kíni ọlọ́dún wo ọmọ àbí bí ẹ̀sìn mọ́ wílẹ̀ yorùbá ọ̀ wí o ti gbà o ti gbà pé tí wọ́n ti yẹn rinlẹ̀ ọ̀dà náà o ti ra ìdíkà ńlá ti sọ̀ra ìtọ́ba ti jẹ má yòókù àjẹ tí wọ́n ti ṣèyàwó kristiani ṣèyàwó àwọn Júù ṣèyàwó òní lọ sí sinagogo òsì ní lọ sí chọ́ọ̀chì o wọ́n lé àjẹjẹlé ibi àtò nílé ìwọ wa àwọn ọmọ bá yí fọwọ́ mú ilé kódà ẹni yẹn báyìí nígbà wọn bí ọkàn ni wọn bí lè tọkàn sáàdì rẹ ti hàn ó ti rí tìrúgbẹ tìrúgbẹ lọ́wọ́ àwọn ọdún gbó lọ ọlọ́run ní bí ọ̀sọ́ ti o jọ̀mọ́ wa débẹ̀ tọba ti fẹ́ débẹ̀ kí ló dé ọlọ́mọ pò wá nù papọ̀ èèyàn wọ bàtà wọlé ó ti fìlà abẹ́rẹ́ mi mùsùlùmí gbọ́ o àwọn òfúra ti rí o bó ti fẹ́ wọlé báyìí ó ti sí fìlà ó fi tábíyá ó sì wọ bàtà èwo lọ́wọ́ àjọ sínú méjèèjì bàbá ti bẹ́ẹ̀ ni pé mùsùlùmí gbọ́ ah wàláyà ọgbẹ́ lálọ́ fún mùsùlùmí o tó dé báyìí ní ìsìn wọlọ́ ẹ̀ńtọ́ bá mọ ọlọ́run yóò máa dúpẹ́ lórí ìsìlámù tọ́lọ́ fún wa wọlọ́ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí ní òní yìí. ẹnìkan sẹ́ẹ̀dì kìíní kan sí mi ní wọ́sáàpù ah mùsùlùmí gbọ́n o ó ń píríjì píríjì ṣe pé ṣe ń píríjì fún wa ọwọ́ agbẹ́jọ́ dájú pé kò sí tí lè yáì yáì ń ilé wọn ni là gbà ó pàkà ó pàkà ń sọ̀rọ̀ lọ ń pé ń fọ̀rọ̀ lọ ń sọ̀rọ̀ lọ ń ya wọ́n bá bọ ọ̀rọ̀ lọ́tún wọ́n fọ ọ̀rọ̀ lọ́sìn wọ́n rọ̀ṣẹ̀ jáde lọ. lẹ́nu kan máa sáré dànù. ogun ṣẹ́ ẹ̀rẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ rẹ̀ wọlé. tó sọwárí agbègbè bí ìtọ́wá sọ pé òde bẹ̀ wọ́n á ti ọ́ lálejò ó ní lọ́ra búrẹ́dì wá tẹ̀lé ìtọ́jẹ́ pàtàkì ká sọ̀rọ̀ àgbègbè òsèfín yẹn oúnjẹ tó jẹ́ bẹ́ẹ̀ oúnjẹ pé ń sọdún oúnjẹ ọdún ló gbé fún ọ oúnjẹ ọdún ló gbé fún bàbá o kásòdodo ọ̀rọ̀ o torí pọ́mọ̀ pé kéèjẹ oúnjẹ yẹn ìwọ̀ lọ́jẹ́ fún ló fi lọ́ọ́ oúnjẹ tó jẹ́ halali fún fún tọdún tòwọ́ náà bá ti mà pàtó ẹ̀ gbọ́n tí wọ́n yé bàbá wọ́n ní táwọn bá lọ ọbẹ̀. iná mo wí oúnjẹ ọdún ni àbẹ ẹkọ ni ẹ ẹ mọ bó ṣe rí bàmí bàmí sẹ ẹ mọ bó ṣe rí bó ṣe rí ni bí ẹni pé oúnjẹ yẹn gangan fúnra ara rẹ̀ ńlá ìjẹ bíi kéèyàn ọmọ lè jẹba bíi kéèyàn ọmọ màmàlà jẹ kó ajẹ kọlọmọ àjẹ àti fùfú kó wọn padà pé kó kúkú ní jẹ àmàlà àti kíní yìí ẹ wá lọ ra nǹkan báyìí tó àyè dùn so ibi tí a ti tètè wà bàbá tẹ́ fi mọ̀ ní pé kí lòun lọ́jọ́ ọdún rẹ̀ yẹ ọlọ́mọdé ọba lọ lọ lásìkò yẹn ọlọ́mọdé ọba lọ lásìkò yẹn bàámi ẹ gbọ́ yorùbá tí mo sọ o nígbà ọdún rẹ̀ tó ti mọ̀ pé kò kọ́kọ́ tẹ̀ yẹ́sì láti kọ́kọ́ pàdé tó ń kí lọ́bẹ̀ lọ́bẹ̀ sí irú kọ̀ǹdíṣà wo lọ́fẹ́ gbé mùsùlùmí lásìkò ọdún tó ti fáwọn kan sọ fáwọn ti kọ̀kọ́ tọ́jẹ́ haram tọ́jẹ́ ṣírí tọ́jẹ́ bọ́ bí wọ́n sọ pé kọ̀ǹdíṣà kan ló gbé yẹn lọ́bẹ̀ bàbá tí kọ̀ǹdíṣà bá gbé yẹn lọ́bẹ̀ ó dájú pé ó ń tọ̀wé ìsàláwọ̀ ẹ̀sùn kọ̀ǹdíṣà tó bá lọ ní ọ̀rùn ẹ wo ntí mo bá wà yẹn fún mi ntí mo bá wà ọ̀rọ̀ oúnjẹ fún mi ntí mo bá wà yìí torí tí ó gbé yẹn lọ sílùú àyè yẹn bàbá mọ̀rọ̀ tẹ̀lé ọlọ́run wa máa sànú èèyàn tó bá jẹ́ pẹ̀lú ọkùnrin làwọn wọ̀nyẹn bàbá yìí ó ti bọ ọmọlúwàbí rẹ̀ jẹ́ o sẹ́nu kó àwọn yẹn kò la kọ́ ọmọlúwàbí yẹn bàjẹ́ ẹ afáàmì ọ̀nà lọ́dọ̀ wọn díẹ̀ díẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ọ̀ má ẹ̀gbọ́n ẹ̀ ni ẹ̀gbọ́n ẹ̀ ni gbẹmọgbẹmọ ẹ̀ pọ̀ àgàgà tọ́lọ̀ bá wà lọ sí kankan àwẹ̀ ọlọ́mọ sàánú fún yàn ó tún wà lọ jẹ́rú ọjọ́ yẹn tó gbàgbà dé ti pé ọmọ kan ṣe yọ jẹ tó bá fẹ́ lọ sí yọ jẹ kó lásìkò yẹn tí o tiẹ̀ ní bọ́ síbi àrárá kódà tó bá jórí fóònù ẹ̀rọ bọ̀dá so mo ní ìkàkà tí mo fẹ́ bá yín sọ bọ̀ mo rí bí àsìkò tẹ́ ẹ ti fún ẹ mọ̀ pé mi ò gbogbo àwọn nǹkan yẹn mi ò ṣe bó láti bó ti bó ti wù yìí bá àrí tó sòtó fi dọ́rọ̀ fún wọn dá ọlọ́ọ̀sán lẹ́yìn tí bàbá bá lọ jẹ́ nìkan tó ti pẹ́ ẹbọ ní ṣe tó fi wá kú kò sí nǹkan kan tá a fẹ́ ṣe ń bẹ̀ èèyàn ọdẹ yìí ni ọkọ ọkọ sọwọ àwọn tí wọ́n jọ ń palẹ̀ rẹ̀ mọ́ wọ́n ṣe kíni wọ́n palẹ̀ mọ́ bí wọ́n ṣe máa ń palẹ̀ àwọn èèyàn wọn mọ́ tí wọ́n bá yẹ pé gbogbo wọn wá sá lọ tí wọn ò wọn fi ilẹ̀ tí wọn ò rí nǹkan kan tí wọ́n ṣe sọ yóò ṣe ra kún bàbá yẹn bó ṣe wà náà yóò ṣe ra gbẹ́lẹ̀ kótókótókótó yóò bò mọ́lẹ̀ bí a ti ń bo adé àbí ó nítorí kọ́mọ́dé òun pa ilé sáǹwé kan kò sáǹfún lásán kan kò sáǹkírun kan kò sí bàbàrà kan kò sí kankan gẹ́gẹ́ bó ti tẹ̀lé sí àfàwà àlì radiyallahu ta'ala anhu alẹ́mi tó gbà sáwọn èèyàn sátẹ́yìn báyìí ọ̀ ya lọ fún bàbá ẹ̀ mọ́lẹ̀. Hmm. Abu Talib tọ́tọ́ ànábi sallallahu alaihi wasallam ọgbẹ́ ọgbà sílámù tó ikú. ó ṣe rí nìyẹn èèyàn sọra gbogbo àwọn kan bá lè máa gbérú àwọn ìṣesí yẹn tó lè máa gbé wá. ṣùgbọ́n kápẹ́ ní ìsìn sápẹ́nà le tó kó bọ̀ wá oko níkan ti ń bọ̀ wá àgbàdo lóko ya ọ̀yàtọ̀ ọ̀gẹ̀dẹ̀ tí ń bẹ lóko ni wọ́n ti kí ni o ni wọ́n bẹ́ gbogbo àwọn yẹn ní tá a mọ̀ sí nature tó a natural ni gbogbo àwọn títí yẹn ìyẹn yàtọ̀ pé nǹkan oko lásán lélẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti pè lóúnjẹ tí wọ́n ń ṣe tí mùsùlùmí ó ṣe kí ni o kọ́ sọ́ra fún un ni wọ́n á ṣe pọ̀pọ̀ títí kan wọ́n lọ ra mínà sí fún yàn nígbà àmọ́ kò ní jẹ ẹjọ́ mu mínà bàbá kò sí nǹkan tá a tò sí lásìkò yẹn oúnjẹ pọ̀pọ̀ sísìn ló jẹ sọ ká sọ́ra fún sísìn yẹn ọlọ́run kó túbọ̀ máa dáàbò rẹ̀ bò wá kó sì máa dùsọ̀ ẹ̀ sọ wa kọ́ mọ̀ tí a sórí ibú látara ọ̀rọ̀ kọ́ mọ̀ tí a sórí ibú látara jíjẹ mímu náà àti àwọn nǹkan míì náà tó ṣe pé yẹn máa sórí ibú lára rẹ̀ kọ́lọ́kọ́lá wà kó lọ sára rẹ̀. lọ́wọ́ lówó iṣẹ́ kí ni ṣe. àníṣe kí lẹni yẹn ń ṣe. ọ̀dà owó àlejò rẹ owó àlejò rẹ owó àlejò rẹ ní kọ́ńtà afẹ́ni ẹ̀kọ́ sọ pé bọ̀dá ìpínlẹ̀ lọ́dọ̀ lásìkò iná torí kò sí nǹkan kan tí ó gbé wá ju rẹ ṣùgbọ́n báwo àwọn ọ̀farasí tí tẹ̀sí àmàgbà mi àmàgbà ń gbà mí. tó dé báyìí lóṣù àmọ́ gbangba mi aha bó ṣe rí nìyẹn ẹni tó jẹ́ mùsùlùmí tí ó ti sáǹdìrì ọ̀hún àwọn ọmọ ìbò ṣe rí nìyẹn àmọ́ tó ọ̀bẹ sọ́ra iye tó tó ń ṣe fún ọyẹn ni ó fi mú yàn kéde pé yóò fi sàtìyàn gbọ́dọ̀ sọ yóò ní ó fi sọ̀rọ̀ tako yàn ah ntí mo ti ọ̀dà kọ̀dà kọ̀dà èmi jọ́sọ̀ wájọ́ sí ọ̀jẹ̀ búrẹ́dì àtẹ̀wà bọ̀ ọ̀dẹ̀ àbí kìnnìkìnnì kan wọ́n ní bàbá ní obì mí bàbá ti ní òfin mi wọ́n ní òfin mi àhà. wọ́n lébi ti pààyàn ó ti fẹ́ kú sẹ́ẹ̀mọ̀ pé ọ̀pọ̀ nìyẹn. bàbá tọ́ba jẹ́ yẹn kan kò tiẹ̀ dáa fún kò lè wá burú títí títí bàbá kọ́mọ́rì tí ó jẹ kò wá nílò ọmọ ìyá rẹ̀ kán tó wúlò ní mùsùlùmí yọ wà nǹkan tí ọjọ́ sí ọlọ́run wọn jẹ sí ayé òkú débẹ̀ bàbá kìí sábà rí bẹ́ẹ̀ wà lọ wà lọ àmọkọ náà bá tọ dá mi kúra kìí sábà rí bẹ́ẹ̀ yọ wà burú débi pé gbogbo atajọpọ mọ́sálásí lọ wà burúkú là wà ní kankan tá a fọmọ ìyá wa jẹ yóò fi wà lọ sọ́dọ̀ ẹlẹbọ torí gbọ́dọ̀ mọ ìyá mẹjẹ àìbéèrè yẹn ìbéèrè tí ò dáa ni sẹ̀rí ẹ̀sán bẹ kó béèrè lọ́wọ́ àwọn ọmọ ìyá rẹ̀ àti ah, nǹkan bẹ lọ́dọ̀ rẹ bẹ́ẹ̀ o kódà bí òde mi bàbá pé á ah, ìjà mọ̀ bó tiẹ̀ fi á látàrọ̀ ní ìjẹ́ o títà ìṣòwò ní àti ẹ̀ gbogbo ẹ̀dá sanu ọlọ́run sátọ̀ àánú fún wa mo rò pé yọ pẹ̀ yọ pàtàmọ́ rẹ̀ wọ́n fi kú lóúnjẹ tẹ́ ìsìlámù dáa pọ̀ tá a bá ti tọ̀ mọ́ tẹ̀mí àtọ̀ ajá ti tàn ní ajá ti àmọ́ kéèyàn máa ti jú kọ́ máa wí síbi lára rẹ̀ òun ló fi ra ọmọ àmọ́ bẹ́ẹ̀ lọ jẹ nǹkan tí ọ̀dà ni ẹ̀ ẹ́ bí o ti lè pààyàn fún bàbá o tí wọ́n bá ti fìyàn mọ́nú lé tí o tiẹ̀ mọ́lú kéèjì ó lè má jẹ tó wù kọjá pé torí ní ọ̀jẹ̀ ṣùgbọ́n ibi ò ní pa bó ṣe àbọ̀ ẹ̀kọ́ yóò rí bó ṣe bá a bù sálẹ̀ yóò rí tí ó mú mi sí bó ṣe gààrí yóò rí ambọ̀tìbọ̀ tí yóò rò jẹ́ sọ́dọ̀ àjẹ lọ́dọ̀ àtúnṣe tí wọ́n jọ mọ̀ ya rẹ̀ ọlọ́run àbí ọ̀dà fún máa léwa fún dáadáa o kò léwa fún lóore kó ṣe wálé tó ti pé a lè mọ ṣùgbọ́n ara wa lórí ìlànà ìlú ìlànà. ṣé ẹ bá ẹ yọ náà. lọ́kọ̀ wà ní ẹ̀ma dídé kò ti jẹ́ ní ẹ̀wá ẹ̀mí òkú ṣùgbọ́n àkùkù yìí lọ́gbà ní pé ọ̀dà ọ̀gbìn ayé lọ́dà ọ̀gbìn ọ̀gbìn ọ̀gbìn yìí. ẹ̀ẹ́dì tí yóò máa sọ Jésù lọ àbí òkúté yìí. ọ̀ sàmì ò sàmì tọ́ba ní yọ̀ọ̀dà fún ó ní àmì ó rà gbéga àmì tọ́ba ní ní orúkọ kíní kan ọkùnrin ẹ̀dá fẹ́ àkílẹ̀ tó tó sọ kó débẹ̀ ńgbà yẹ pé nàṣọ̀rọ̀ nínú ó débẹ̀ ó débẹ̀ ó sì máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ti wá sí fún ọlọ́run ọba ìlẹ́kẹ́lá lè yóò gbà kó kódà tọ́ba jẹ́ ní tó ọmọ sọ láti tẹ bá tiẹ̀ fi wá sọ èdè ẹ̀jẹ̀ máa ń fi síbẹ̀ yẹn ti máa fáwọ̀ ọ̀fẹ́ yẹn ẹ̀sán máa sọ pé yọ̀ọ̀dà fún ọyọ́ yẹn ó lásán mo rò bóyá òwì pàápàá jùlọ nípa àwọn sọ pé ní orúkọ kìíní kan wọn wà sí ìkéré dáadáa báyìí fún olùkọ́ òyì ẹ̀yin ẹgbẹ́ ṣe ń rẹ̀ nìyí. ẹni tí èmi ọmọ ẹgbẹ̀rún tí máa mú yín ó ti kékeré ó dira wọn bẹ́ẹ̀ kódà nígbà wọn ní orúkọ kíní kan lágbájá mo lù ọ wà ó tún sọ gbólóò yẹ fún kíní kan àyíṣẹ́ ìwé òní àná nígbà tẹ́lẹ̀ mo ní ẹ̀yìn ìrọ̀rọ̀ mo ní gbọ́gbà tẹ́ fi èmi gbà pé lè